يوم نطوي السماء كطي السجل للكتب كما بدأنا أول خلق نعيده وعدا علينا إنا كنا فاعلين ولقد كتبنا في الكتاب ولقد كتبنا ولقد كتبنا في الزبور من بعد الذكر أن الأرض يرثها عبادي الصالحون إن في هذا لبلاغا لقوم عابدين وما أرسلناك إلا رحمة للعالمين قل إنما إلي أنما إلهكم إله واحد فهل أنتم تسلموا الله فإن تولوا فقل آمنتكم على سواء وإن أدري أقريب أم بعيد ما توعدون يعلم الجهر من القول ويعلم ما تكتمون وإن أدري لعله فتنة لكم ومتاع إلى حين قال رب احكم بالحق وربنا الرحمن المستعان على ما تكذبون Ìjọ́kùn ọ̀rọ̀ fẹ́rẹ́ àbẹ́wọ̀n àkóso àwọn àfáà ní ẹ̀sùn olóòrì. Náà gbọ́nà bí ọ̀tí ṣe sọ, ìdánilẹ́kọ̀ọ́ náà ní bẹ̀rẹ̀ àwọn iṣẹ́ ìkọ̀rọ̀ àfàdínlẹ́ tó ṣe tí a fi tọ̀rọ̀tọ̀rọ̀ dárúkọ àtẹ̀lẹ́rí àní ìjọ̀rọ̀dá àtẹ́tẹ̀rí wọn àtúndàmínà yọ nígbà àmàlẹ́yà àtọ́wọ́gbà ìgbà lórí àwọn afárá olórin ní ilé ìdáda wọ́n lè bá wa sọ̀rọ̀ nípa mánífàtà náà nípa mímọ̀ ọlọ́wọ́ ọba ní àná aláìní lẹ́nu tó ń sọ fún wa wípé àwọn àkà lórí rédíò nínú bàtà wọn fi lọ́rùn òun ni pé ọlọ́wọ́ ọba tó kéré lẹ́yìn ọ̀rọ̀ ń sọ fún ọlọ́run ọba ilé yìí ń tọ́ka sí pàtàkì nípa lọ́nà àwọn àfà àbùkátà àti kíkápáká gbọ́ nípa pé bí ìlọ́run ọba gàǹtẹ̀ báwo la ṣe ń mọ ọlọ́run ọba ọdọ́lọ́run ọba kí ó fi ìjókòó náà kí ó jẹ́ kí ó ṣe àǹfààní fún ìkàkà wa. فليتفضل فضيلة الشيخ مشهورا مأجورا. بإذن الله.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 وكل ضلالة في النار السلام عليكم ورحمة الله وبركاته حبيبتي ورحمة ọba tó ṣe wípé ìṣe wa ní mùsùlùmí kò sì bí wa a sì ń ṣe níbẹ̀ kó tó ṣe wa mùsùlùmí kọ́ra ní sírì nípa ṣé kò ń dá wa àbí kó má dá wa ọlọ́run fún àìlú sọ bẹ́ẹ̀ ọlọ́run ni má ashhadtuhum khalqa samawati wal ard nígbà tí mi ọlọ́run fẹ́ dá sọ́mà àtìlẹ̀ ní òpó ẹnì kaka pé wá jẹ́rìí sí ìmọ̀ràn khalqa àwùjọ ìgbà tí mo fẹ́ dá wọn gangan fúnra wọn.

ìṣẹ́ni kankan tó witness ẹ̀ pẹ̀lú pé wọ́n ní sí ìníbẹ̀. kọ́dà tó ń tó tó fẹ́ dá wa ara wa gan. wọ́n ti àti mẹ́. kẹ́ni tó ṣe wípé kò sí mẹ́ nígbà tí wọ́n dà ọlọ́run wa dáa dáadáa. nígbà tó dáa dáadáa nínú àtàánú rẹ̀ kò tó wá fi ilẹ̀ fúnra ọlọ́run ọba náà wọn tó ṣe wá mùsùlùmí o tó ṣe wípé afẹ́ká ti páàsì pé a ti wà lójú ọ̀nà gbogbo ń táàṣì táàfì lọ bọ́ lọ́wọ́ ọba táàfì yọnu rẹ̀ ọlọ́jà lè ṣe ń táàṣì tó fi bá fi tọ́ sí ìgbìmọ̀ lọ ọlọ́jà lè jìnà kọ́lọ́kọ́ tó fi bọ̀ hàn wá ọjà lè tẹ̀lé ó fi rán hàn wá ọjà lè jìnà pẹ̀lẹ́yìn ìkọ́jú màlúù ìyẹn ni mo wá wọ́n yà ká ìjòkó yìí máa ń mọ̀ inú tàbí ọdún ọdún bí i lónìí ẹ̀wọ̀n ṣẹ́sì lè máa ìfọn ọdún mélòó nù àwọn àwọn àgbààgbà ni wọ́n wá ń jòkó àwọn tí wọ́n mọ kékeré wa wọ́n wọ́n jù báyìí kéré báyìí náà àwọn ọmọ kékeré wa dáadáa not the Muslim family. I think as far back as nígbà tí mo ti wà ní jẹ́sẹ̀ tù ní mo ti máa wá sádùúgbò àbí jẹ́sẹ̀ náà ee ni mo ti máa ṣe wá sí ládùúgbò ìlú pẹ̀lú bá ọmọ láti máa yọmọ sí ìlú bá ọmọ lọ́wọ́ bá wọn ọlọ́run ọba yóò sáré kó pọ̀ lọ́wọ́ wa ọlọ́run ọba kó lórí ìgbà tó bá rí lọ lórí ẹsẹ̀ yóò gbogbo ìfẹ́ tá a ní síra wa nífẹ̀ẹ́ ti mùsùlùmí ọlọ́run ọba kó jẹ́ ká bá tẹ̀lé ìwà ìtọ́ owó tá a bá kù kọ́lọ́ kó lórí ọ̀la tó ti wà ṣe kó kó fi rẹ̀ pọ̀ báàrin wa a lè gbọ́rọ̀ sí ara rẹ̀ ká lè ní ìfẹ́ dáadáa ara wa làbẹ́ òkè gbogbo àwọn bàbá wa àtàwọn táwọn àti ìjọkú àtàwọn tó ti kú kọlọ̀kù tẹ gbogbo wọn kọlọ̀kù tẹ gbogbo wọn àti mọ́mú àná àti bàbá wa kọ́dáwọn àná àti gbogbo àwọn tó jẹ́ àwọn ọmọ náà sàṣẹ́kù kọlọ̀kù kò kí àwọn tó ti kọjá àtàwọn àjòkú náà kọlọ̀kù kó sàlẹ̀ lọ. náà máa rí fàtúlà mímọ́ lọ. Tàbá sọ̀rọ̀ mímọ́ lọ́wọ́. ọ̀nà méjì lọ́nà ń gbé kalẹ̀ ká fi mọ̀. Bọ̀tàbá mọ̀ fún kankan lọ́dẹ ká ṣe pẹ̀lú mímọ̀. Mímọ̀ ọlọ́run méjì, ọ̀kan ń ojú gbogbo wa, kọ́dà ìfẹ́ ìṣèkí tó jẹ́ ọ̀nà méjì ọlọ́gbé kalẹ̀ tàfi mọ̀ nínú nǹkan fi ó sọ. ọ̀nà méjèèjì yìí yóò wá nídìí wá sí nǹkan kan tó fẹ́ ká ṣe. àkọ́kọ́ ọlọ́run ọba jẹ́ kó yé wa pé ọlọ́run bá ń pa àwọn kan ní kò áàmì ní olùl àìbáàbí. في الألباب Thank you.

pé àwọn ọ̀kan nínú Quran ní orí àlùfáà àrùn orí àlùfáà bí làwọn tó ń sìn tó ní làákàyè tó lọ́pọ̀lọ́. kì í ṣe ẹni tó wá ìntẹ́lígẹ́ǹtì lórí ìlú. Ẹgbọ́n mi, kì í ṣe ẹni tó wà bíríláǹtì lómìnì kì í ṣe ẹni tó wà smart lómìnì tí ẹ bá wà intelligent tó wà smart tó wà bíríláǹtì tó wà àtìkì tó gbọ́n tó àmọ́ tó ṣe wípé ń tà ń fọgbọ́n ṣe kò lóògùn wà ní ìlú ìlú àlùbáyọ̀. tí wọ́n ní ti lágbájá mọ̀ tó bá mọ̀ tó bá ṣe kò sí lára lóòótọ́ ní ọ̀dọ̀ ọmọ ìpàdé tó ṣe ẹni tí ò bá wà lóyún pa kankan kò bá tí ó ṣe àmọ́ kẹ́yìn wá mọ̀ náà nǹkan òun ó má mọ̀ tí ó fi ṣe àbí nǹkan tó dá nígbà tó máa táwọn olóyè tó ṣe ọlọ́run ò ní pèsè nígbà táwọn ọlọ́run bá sọ fún wa pé ẹ̀yìn àti ọkọ̀ ìsìn sẹ́nu àwọn àti ọ̀pá ayé àti gbogbo àná máa. tá a bá gbogbo náà bá ṣe dá sẹ́mà àti yẹ̀ wàásì láti lẹ́yìn wọn nàá bọ́sàn àtòrú ṣe ń gbà fúnra wọn. inú méjèèjì yìí là àyà tí ìwúlẹ̀ àgbà sáyẹ̀nsì. àmì ń bẹ ń bẹ fáwọn tí wọ́n ní làákàyè nígbà tó lọ fẹ́ ròyìn àwọn tí wọ́n ní làákàyè ẹgbẹ́ tó lè ròyìn. alladhina yadhkuruna Allaha qiyaman àwọn tó ṣe wípé wọ́n rántí ọlọ́run ọba nídùú níjòkó àti nígbà tán bá tí wọ́n kà yìí ìtumọ̀ rẹ̀ fẹ́ kọjá táwọn èèyàn máa ń tú. ìtáyà yìí ń wé òní pé àwọn tó máa ń rántí ọ̀rọ̀ ní gbogbo ìgbà. nítorí lómìnà ní pé situation tó máa yàn lè wà tó ju eléyìí lọ kò sí èèyàn lè wà ní ìdúró tí bá ń ṣiṣẹ́.

ويتفكرون في خلق السماوات والأرض wọ́n wá ronú sí gbọ́dọ̀ sí dáńsánmà àti rẹ̀ ah, ah, ṣé títóbi fífẹ̀ ìsánmà ni káwò ni àbí lílétò rẹ̀ títóbi rẹ̀ ni káwò ni àbí níní ètò ǹjẹ́ ẹ mọ̀ pé ibi títù rẹ̀ ti sí ni pé gbogbo alágbà pé ayé báyìí ní ọrùn tí àbí ní ọrùn tí tó mẹ́ ìwé pé tí nǹkan bá rà nígbà ọrùn tí tó ń bá rà sí páàkì yìí tí kìí bá yí báyìí ọ̀rọ̀ rà sí báyìí yóò tún yí báyìí ọ̀rọ̀ rà sí tó bá fi ṣe pọ́nlọ́hùn òjé kí ayé rotẹ́ẹ̀tì kó sì pé ó kàn wà fíìsì pẹ́rẹ́ òun bá ti lè ràn sí bẹ́ ilé ayó parẹ́ pé ẹgbẹ́ kan nìkan náà ni ẹnu ẹgbẹ́ ọ̀hún tó òun bá ti lè ràn sí pẹ̀lú bí ẹnájí òbòdó tó àlégbè so pé ilé ayé ṣé tó ti tẹ̀ tó ní àdúgbò tó létò bẹ́ẹ̀ náà ni lẹ́yìn ẹ̀yìn àwọn tó lọ ní lẹ́yìn àjọ náà àwọn wá tó tó sí. Àwọn wá òun ti tán yóò wà ó wà ó tí rìsọ́ọ̀tì ó wà jẹ́ fún wa. Òun tó ní á ah, nǹkan yìí tóbi, nǹkan yìí mọ́tò, nǹkan yìí pé, nǹkan yìí pẹ́, wọ́n gbà náà náà kọ́lá tàhálà wà pẹ̀lú. Sọ́mà àti ilẹ̀ táwa wò yìí yìí kò kàn dá a lásán láì mọ́ nìkan kú dàbí ìrònú wọn níjẹ́ kó lídì wọn sí níjẹ́ tí òun yẹn bá lídì wọn síbẹ̀ ni wọ́n ti lọ́wọ́ ìlànà pé láàrún nígbà tí ìbọ̀dà wà rò ìtàn tó wá sọ pàdé pé tó jẹ́ conclusion rẹ̀ ní pé ilé ayé kan wá fúnra ẹ̀ náà kò sí nínú àwọn olùgbàgbà rẹ̀. lẹ́yìn ìgbà tó máa sọ tó bá ọlọ́pọ̀ òdá sí ní ìlàsàn ó lè fọwọ́ sí subhanak ní máa ń mọ ìwọ lọ fàkínà àgbàgbà náà sọ̀rọ̀ níbi ìyá rẹ̀. àwọn tọ́lọ̀ pé ìlú ìlú àgbà rẹ̀ yíwá yìí làwọn tó ṣe wípé lẹ́yìn ìgbà tán ronú sí sánmà àti ilẹ̀ tán wọn àtúnlẹ̀ jù ọba ló dà wọ́n fún wọn á mọ̀ pé ó ní pọ́ọ̀pù sí lẹ́gbàá tó máa fún pọ́ńpọ́n kan wọ́n wá máa pọ́ńpọ́n sí ẹ̀ wọ́n á fi ẹran tí ọlọ́run ẹ̀ bẹ̀rẹ̀ tà. tá a bá rẹ́ nìkan tó bá jẹ́ sáyẹ́ntìsì lónìí tó ṣe wípé tó kárò lásán ni pé òun àgbè òun ìta ní ilé tó ṣùgbọ́n kò lè líǹkì ẹ̀ mẹ́ni tó dà tó ti wá sùn ọlọ́run ọ̀bùn ká sí lórí àgbà. tàbá wá mọ̀ yìí ẹ̀dá kan ló ti ọ̀rọ̀ yìí o. wọ́n ní gbogbo wa lọ́lọ́run ọba fẹ́ ká jẹ́ òun náà báyìí ìgbà tábá tó lọ léwe ẹ́ ìgbà tábá tó lọ léwe kọ́dà kò dìgbà tábá tó lọ léke mímọ̀ ọlọ́run ọba ní tẹ́ntọ́lọ́run bá wà fákọ kìí ṣe bí kí bá ṣe pọ̀ tó ní òun tó rọ́nà táàfi mọ́ lọ́hùn ọ̀nà rẹ̀ kìí tọ̀nà kan ṣùgbọ́n tó bá ṣe pé lóòótọ́ kí wọ́n téèyàn bá mọ̀ ó bá jẹ́ kéèyàn mọ̀ bí ó fi mọ́ lọ́hùn a expect bí ẹ̀ bá ti mọ́ lọ́hùn ọba sí náà ló ti gbọ́dọ̀ sẹ́yìn sí ẹlòmí ń bẹ kó wòye observation òun ni ó jẹ́ kí mọ̀ ọlọ́run ọba ti ẹ̀kún ṣùgbọ́n ẹni pé ẹni tó bá lè ọ̀bùdáàfù dáadáa tó bá ọ̀bùdáàfù kan tó tó wá lè ní kì í kẹsí ọ̀bùdá ẹ̀ tó ń wá lè rí rìsọ́ọ̀tì mẹ́ta ah, ah, báyìí fẹ́ kí n ṣe ìmọ̀lọ́ǹtì ẹ̀ lè kún ju ẹni tó di ọ̀bùdáàfù tó lọ tó wá kí ó jù lọ. bẹ́ẹ̀ náà ni bẹ́ẹ̀ tó ń bá kéwú tó wá mọ dìváìsì tó yẹ kó ké ó ké kó àná ọmọ tó náà nàbí sálà lọ sálà àmọ́ Kùránì ní ọmọ tó máa rẹ̀ dáadáa kìí ṣe pé kàǹkì nìkan ó sì ní ibi tó gbọdọ̀ ní ìbẹ̀rẹ̀ òun náà ní wọn lára ó lọ ìbá káwá ní wọn léèyàn ní làákàyè kò wá sí lọ́wọ́ kẹ́bí ìmọ̀ fọlọ́wọ́n bò ká tó nílà ìbá ọ̀nà àwọn onílà káyọ̀ pòfẹ́sọ̀ ní kìnnì kan fọ́ ọlọ́wọ́ ká tó nílà ìbá bóun láṣẹ mọ̀ ẹni ká kọ̀ ní ọlọ́run bá sọ̀rọ̀ nípa ànábì ayé òbí ayé ìtura tó fẹ́lá. ìgbà tó lọ́wọ́ sọ̀rọ̀ nípa ànábì ayé òbí ó sọ ní sọ́ọ̀tù sọ́ọ̀tù ó sọ ní sọ́ọ̀tù àgbéyà. ẹja kò kàtí sọ́ọ̀tù sọ́ọ̀tù. ọlọ́run wọn kúrò abdana ayé dákọ̀ sọ̀rọ̀ nípa ayé òbí wa fún wọn fáwọn fáwọn ìhùmọ̀ إذ نادى ربه أنه مسني الشيطان بنفس وعظة nígbà tí ayé òkú náà ọba ìfọlọ ṣètọ́nù gba mú pẹ̀lú wa láti yọ ọlọ́wọ́ sọ tí ó ṣe fún ọlọ́wọ́ sọ pé ọlọ́wọ́ sọ pé òun ò sàn nípa ní ọlọ́run wa ní ayé òkú ní wọ́rọ̀ hábúná lẹ́wọ́ áhìlẹ̀mù nígbà tó rẹ̀ àwọn aráàlú rẹ̀ tó mìí tó kú àbí tó lọ tó sọ̀rọ̀ ọlọ́ọ̀bá fi ní rọ́pò. Sọ̀rọ̀ sílẹ̀ mo máa àwọn ọlọ́run tó fún ní mọ́ àmọ́ ìdùn tó lù sílẹ̀ papọ̀ wọn ara lé ẹ̀ tó lè. Rahmatan minna ìkẹ́ látọ̀dọ̀ wà zikran àti ìrántí ìwúlé àlùfáà. Báwọn kan ní àkàì ẹwà yẹn ìkẹ́ látọ̀dọ̀ wà ó sì máa jẹ́ ìrántí fáwọn tó bá nílò àkàì lọ́nà owó sọ́tò sọ́ọ̀tì nígbà tó lọ́wọ́ bá ní sọ́tò àgbìyà ọlọ́ni ó ayúwà ìdínádà rọ̀bọ́rú ánìmọ̀ sáyẹ̀ dúró wọn á tàn hàmọ̀ wáyé ọlọ́pàá ìnira mú mi wọ́n lọ pásítà ìjọba náà إن وأعطيناه أهله أمار أنا أميز أصلا ومثله أنا من أبي الزمايني أنا من عندنا إكلا أنا وذكرى نتعلم عليه أنا للعابد أتمنى في أنا الله آية على أنا رحمة منا وذكرى أنا الباب Ayé ẹlẹ́kìn tó gbọ́lá Ahmadu Amin Ẹ́ndì náà wà bí kúrọ́ nínú àti. Ìkẹ́ látọ̀dọ̀ wa àjọ́jú fáwọn tí wọ́n ń jọ́sìn sọ̀rọ̀. Àti àlàáàrì yìí àwọn olórí làgbà. Àti àlàáàrì yìí àwọn olórí làgbà ṣe ká tó sọ pé lágbájá tọ́lọ̀ bá ti ń tí ń sọ̀rọ̀ pé lágbájá olùlàlbáàbìlé ẹ́ òun lẹ́n tó ṣe wípé làákà rẹ̀ tún ní ó lò ó ó wá lídìí ẹ̀ sọ́dọ̀ ọlọ́run ó wá mọ tọ́lọ́run ọba ní kóun ṣe ó wá ṣe tó bá ti pẹ́ ẹnu ibi tó dé lásán tó ní làákà ìlásán ó wá lo làákà yẹn ó lídìí ẹ̀ sí kò sí làá òun náà àdúgbò bẹ̀ẹ̀kan tiẹ̀ tí èkó ló làákà ẹ̀ lásán kọ́là kó ní kò sí làá òun tẹbá ti wọ́n lọ́sẹ́sọ olùlàlbábù kọ́ àdínsọ hmm? kọ́lọ̀ kó kàràtà olùlàlbábù náà bàbá mẹ́lẹ́ ṣẹ̀rí ọ̀nà alákọ̀ọ́kọ́ láti mọ̀ lọ́n omi àtàfàkùrù fi àyàtìlá àlùmọ̀ṣùgbọ́n káàrùn ún fáwọn sáyẹ̀tì ọlọ́run àwọn àmì ọlọ́run ta lè rí. Àyà ọlọ́run sábà náà pẹ̀ àyà méjì àyà àyà àti ìwà àlùfẹ́sì tí wọ́n dá. Àwọn àyà ọlọ́run ta lè ọ̀gá. Àyà kùlá àwọn àyà ọlọ́run ta lè gbọ́. Bí ènìyàn àyà. Àyà kùlá àlùmọ̀sùnmùà àwọn ayé ọlọ́run ọba tá a lè rí àti àyàtúlá àlùmọ̀fúnmọ́ àwọn ayé ọlọ́run tá a lè gbọ́ ayé ọlọ́run tá a lè gbọ́ ní Kùránì hmm? àti wáyé ìyún ló bá kéwú lọ àyàtúlá àlùmọ̀ṣùhúdà àwọn sáyẹ́nsì ọlọ́run tá a lè rí omi gbogbo tọ́lọ́run wá dáì àtàwọn ara wa. àwọn ni wọ́n fi lè ábí ààyè àti nínú ìní wọ́n fi àǹtí tó àfàlà tó ṣe. sáyẹ́ǹsì ń bẹ lórí ilẹ̀ fáwọn tó bá ṣe wí pé wọ́n má mà dájú. wọ́n fi àǹfúsíkò sáyẹ́ǹsì ń bẹ nínú ara yín. àfàlà tó ṣe ṣẹ́ẹ̀rí mi àyà tó lánàá ṣòdà àyàtúlá ìmọ̀túnmúà òun lẹ́mọ̀ gbọ́gbọ́ ọ̀rọ̀ tó wà ìdásí ìgbẹ́sẹ̀ àlẹ́ àyàtúhú dáadáa tí wọ́n ìmọ̀ náà bàbá kàwọn ayá ara fún wọn ìmọ̀ lè wọ́n lè tó àyàtúlá àlùmọ̀túnmúà méjèèjì náà ni mò ń lè ní gbọ́dọ̀ kó papọ̀ ara nǹkan tó jẹ́ káwọn mùsùlùmí gbọ́ sẹ́yìn lé mi ò ní pé wọ́n fi áspẹ́ẹ̀tì kakalẹ̀ báwọn tètè wọ́n ti àyàtò láàrín mọ̀ṣùgbúdà kalẹ̀ fún kéde yìí àwọn ìmọ̀ àyàtò láàrín mọ̀ṣùgbúdà wọ́n wá ń tako àyàtò láàrín mọ̀ṣùgbúdà ọlọ́run ti ká má tako ìjọba ìgbé kan ronú sí kó wá níbi àwọn sọ́dọ̀ ọlọ́run àwọn tó ń ajá kẹ òun tó ní ṣètò ìgbéyìí jù. kò bẹ̀rẹ̀ pẹ́sẹ̀ nítorí kó ti bẹ̀rẹ̀ ó fò a ní jọ́ tí mo bá ọ̀gbáǹfù nísìn mo ní òòrùn òun ló tóbi ní ṣe tóbi yìí mo wá kakuléètì distance láti ibi tó wà síbẹ̀ ni mo kakuléètì energy mo kakuléètì future energy future energy mo kakuléètì gbogbo ẹ̀ ọwọ́ àti ìtàn wa ní ah, pẹ̀lú tó kakuléètì a lè fi ṣe nǹkan báyìí a lè fi ṣe nǹkan báyìí a lè kọ̀ǹbáàtì òòrùn yìí ká fi ṣe solar energy ká fi pálà tó wà ní olé wa ẹ́ ṣàpé mèrè lórí léde bọ́dá máa tí òbí bẹ̀rẹ̀ tó fi bẹ̀rẹ̀ a ní ṣé ìwọ àti bàbá rẹ ló gbọ́nà rẹ̀ ó ti bẹ̀rẹ̀ láti bẹ̀rẹ̀ àbí gbọ́dọ̀ tó ti bẹ̀rẹ̀ ṣé ní òbí sí the sun is just too wonderful and it is wonderful ó ní ṣé òkú báyìí a níyẹ̀ ó ní kọ́lọ̀ báyìí a níyẹ̀ ó ní energy by àníyẹ ẹ̀hẹ́n tẹ́bí tẹ́bí kó sì bẹ̀rẹ̀ nu pé ìwọ ló dáa ni àbí wọ́n ló fi síbẹ̀ pé àníwọ́n náà sì mọ̀ pé nǹkan tó ṣe iṣẹ́ nìsín ó ń ṣiṣẹ́ perfectly láì náà ṣe pé kò ní ìsì tó yẹ kó ṣe yóò wọ̀ ní ẹgbà tó yẹ kó wọ̀ yóò wọ̀ nígbà tó yẹ kó yọ kò sẹ́ni nǹkan lẹ́yìn ẹ̀. kọ́lá kìí ti bẹ́ẹ̀ ni ọ̀gá ní sì gbèsè ayé ẹ̀ níjẹ́ tí wọn náà bá wọ yàrá rẹ̀ tó bá gbé kalẹ̀ nígbà ìlú wa tó bá fi lè wọlé tó bá ń bomi ó ní tàbí wọlé báyìí wọ́n ní ẹgbẹ́ wọ́bẹ̀ káàkì ní ń gbé káàkiri ó nígbà báyìí ní ẹgbẹ́ wọ́bẹ̀ ó ní something had happened something, something had happened no nothing had happened no it's not possible You want to go possible I òkè àwọn bá ìṣòro ó ní pípọ̀ ìyá acknowledge ló kò sí níbẹ̀ láàárín ó mọ̀ wípé òun ní díútì tó ń gbọdọ̀ gbé fẹ́ni tó fi síbẹ̀ kò ṣe tán láti ṣe díútì yẹn ló fi dìnnà ìpín òfẹ̀kọ́ lẹ́yìn tó dáa pẹ́sẹ̀ tọ́lọ́wọ́ kọ́ sì táwọn tá ń ṣe ni pé ẹ má bẹ̀rẹ̀ láti bẹ̀yẹ ibi tó ti bẹ̀rẹ̀ ni àmkólìkú nìgbà ìrìṣẹ́ yìí àmhùmọ̀ ìkọ̀ọ̀lùkú àmkọ́lọ̀kù sàmàwátì wọ̀lá bẹ́ẹ̀ ni àláyò kìnnì ọlọ́run ibi láti bẹ̀rẹ̀ má bẹ̀rẹ̀ ń bò mí because ẹ̀ tẹ́lẹ̀ bá observe nǹkan pé mo observe ìtumọ̀ pé n tó wà nílẹ̀ already ni mò ń wò ẹ̀wọ̀n tẹ́lẹ̀ bá observe oh create n tó wà nílẹ̀ already báyìí ló bá mo á rí báyìí wọ́n ní kí níyẹn tó wà nílẹ̀ kó o tó rí tí wọ́n lo fi síbẹ̀ olóhùn kọ́ tí bàbá rẹ̀ ni olóhùn kọ́ ẹ̀yìn bàbá rẹ̀ ni pressure ẹ̀ láti ibi pé iṣẹ́ ti ń àkólìkù ìrìnlẹ̀ ìṣe tí nígbà tọ́lọ̀ ń fẹ́ dá wọn tó dá wọn from nothing pé wọ́n kà bára rẹ̀ àbúrò ìkọlùkù àbáwọn ni wọ́n dá méjì lọ ẹ̀ka ánsà tó ti ní ìwà ń bẹ̀ fúra ẹ̀ ní àbúrò ló dá tán bá gbéyàn méjì kalẹ̀ tán bá ní kó bá ánsà pẹ́ ṣàpẹ́ sẹ́ni lágbájá ta ló dá ọ tẹ́lì kan bá sọ pé bàbá mi ló dá mi lẹ́sà tí ánsà yóò correct òun sì gbọ́n jẹ́ tó sọ pé chance ló dáhùn lọ yes because ánsà lè rí líǹkì láàrin òun àti bàbá sẹ́mọ̀ pé gítẹ́ nílùú mọ̀dé bọ́n ti rí nǹkan báyìí ẹni tí mo sá mọ̀ náà nì ó lọ́pọ̀ ló dá mi dáhùn ah, bàbá rẹ̀ náà wọ́n dáhùn náà nì àmọ́ ìyí tó sọ pé ó kàn wá fúnra rẹ̀ ní gbogbo ẹgbẹ́ tó ti bẹ̀rẹ̀ ó sì sáà òun ló fi ṣe wípé irú áyà yìí àkúrò ìkúrò ìgbẹ́ iṣẹ́ yìí áyà yìí kọ́lá nígbà táwọn kèbèrè gan gbọ́ nígbà táwọn kèbèrè gan gbọ́ nígbà táwọn kèbèrè gan gbọ́ jùlọ ìlú ìmọ̀tẹ̀rẹ̀ nínú àwọn sàbí ànábì sálà àdéhùn Bukhari ó ní ń gbà tóun ò tí ì di mùsùlùmí ok àti àwọn bàbá wa lọ́wọ́n tẹ̀lé sọ̀lọ̀ rẹ̀ sílẹ̀ jùlọ ìgbọ́n mọ́tẹ̀lẹ̀ náà bàjá àmọ́ nígbà tí òfin bàtà wọ́n jọ ọgbọ́n bá dàtà wọ́n lọ lẹ́ẹ̀kì ìkájú màdínà ní àtàjù ọgbọ́n bá dàtà àwọn tán wá mú lẹ́rú náà ọkùnrin jùlọ ìgbọ́n mọ́tẹ̀lẹ̀ náà fòtòṣìlòna òun wá lọ lè rí tí pẹ̀ pé ẹjọ́ àwọn ń wa àtàwọn ẹ̀gbọ́n wa tá mú lẹ́rú afẹ́ẹ́kẹ́ bá wa èlé tí wọn bẹ́ẹ̀ bá ní káàsà ó bọ́ sáà náà sọ fúlàní kí bá wọn pàdé wa ń ké sórà tó tu ọ ni o ó nígbà dára ní òkè àá wọn ò fi onígbà tí ń ké ń wọ òun ní ọkàn ń wọ òun ní ọkàn ó ń wọ òun ní ọkàn kékeré ni tún kí áyà ọlọ́run ni onígbà tánà ìsàtọ́lá ó débi áyà àmkólikú min gẹ́rù ṣe àmkólikú àmkólikú samawati wal ard bala yóò kiri ó ní káàdà kọ́ ibi ayà ọkàn ní sọ́ọ̀tì yọ ọkàn ní sọ́ọ̀tì yọ ìgbà tó gbọ́rọ̀ yìí kìí ṣe mùsùlùmí nígbà tó ní mùsùlùmí fẹ́ ní nàrétì pé ara tó ní ìgbà síláàmù nípa ah eléyìí kọjá pé òun ò lé ní hújà nǹkan ìgbé sọ̀rọ̀ pé yes pẹ́sẹ̀ yẹn láti jẹ́ sí Kùránì ti béèrè gbogbo anybody tó ń di ìsàfù gbogbo kèfèrí tó ń di ìsàfù because òun ò lè gbà ẹ́ ó lè gbà nísìnyí báyìí tẹ́ bá ti gbọ́ intan kan ojú discovery lọ àbí mo discover sẹ́nà tó mọ̀ discovery nǹkan tó ti wà ń lẹ́ èmi wá mọ̀ pó wà nítúmẹ̀ àtàwárí ṣẹ́bọ́n nǹkan tó ti wà ń lẹ̀ tẹ́lẹ̀ ìgbà tẹ́ni mọ̀ pó wà ni mo sọ pé mo discover ṣẹ́tọ́ bẹ́ẹ̀ pé nǹkan tí wọ́n discover yẹn fún náà bá lẹ́yìn òun náà fún náà discover rẹ̀ fún náà fún náà wá oní rọ́dà máa ń pa fúnra wa wọ́n ní kòlóńgọ́ọ̀sì ló discover America àwọn ìyẹn náà discover kòlóńgọ́ọ̀sì wọ́n gbà tó ń bẹ̀ wọ́n tẹ̀lé ah ọ̀tá wọ́n bẹ̀ náà wà amọ́tọ́gbọ́kùn ló bọ́ọ̀sì ló lágbára jùlọ ó ń sọ pọ́ọ̀sì àwọn ẹ̀dẹ̀rú onígbàrí jẹ́ ẹni kọ́mà ẹgbẹ́ yíra yín tó ń pẹ́ òun ti bẹ́ńbẹ̀ òun bá láìfù sí ẹ lọ ìwọ náà bẹ́ńbẹ̀ ọlájọ ríra yín ìwọ ní á ah, èmi mo discover inú èmi discover wọn náà because kò ní í ṣe pẹ̀lú dídá àtijọ́ wà níjọ́ tí wọ́n tó mọ̀ ife èmi wà ló sọ pé o discover even with that o fẹ́ gborí yín ẹgbọ́n ẹ máa gbé dáadáa náà burú fún ipe nísìn nǹkan tó ti wà tẹ́lẹ̀ ó ti lè wà fún one thousand years òun ò mà tó yẹ kó gbà pé ìmọ̀ ah, kankan o lẹ́yìn one thousand years ó wá mọ̀ ó wà ní ah, èmi ni mo kọ́kọ́ rí ẹ̀fọ́ mi lóye ó ní ètò ah, àwọn ilé tí wọ́n mọ̀ àwọn ti mọ̀ táwọn bẹ̀. so ẹ̀dá fẹ́ gboyè fún nǹkan tó mọ̀ pé wá tí èsì pọ̀ ń lo dáadáa ó ọlọ́run ọba lóní ó kì í jẹ fún nǹkan tọ́lọ́run dá.

táàfí ń sẹ̀mí báyìí kí láà mí táàfí ń sẹ̀mí ọ̀pùnì àrí sẹ́wọ̀n tó sí yẹn ni wọ́n planti planti ẹ̀fọ́ ewédú ẹ̀yìn ewédú táàkùn láì ẹ̀ òun ní ń tò nífẹ̀ẹ́ oxygen táwọn fi ń mí tọ́lọ̀ bá kàn fẹ́ yé káàkàn lọ́ba ti máa yóò kà pa gbogbo planti tó kàn kẹ́fọ́ kú ìwé ikú tó ẹ̀gbà pé sẹ́yìn nídìí wọ́n ní ká yin ẹ̀dá gbọ̀n ẹ̀dá wò pé ẹ̀yìn gbọ̀n yìí bá ò ti jìnà jù ibẹ̀ ẹkọ́ ogun ẹ̀fọ́ lẹ̀ kọ́nà mọ́kọ̀ọ́fẹ́ lẹ̀ tó akílódé wà ní ìjọmí ìjọba níjẹ́kọ́ ẹgbẹ́ kọ́sọ sí jìnà ẹ̀fọ́ ní ń fún wọn lọ sí jù tó wá mọ̀ tí wọ́n fẹ́ fọ́ by product jẹ tí wọ́n fẹ́ tó tó bá wà nù rẹ̀ ó kù bó ṣe tó wá fún òun wá ọlọ́fún wá fẹ́ sórí fún ìdí òfẹ́ má ó wá nítọ̀ ẹ̀fọ́ òun lápùn kọ̀ǹfàtì carbon dioxide ó fi fún un ní ọ̀pọ̀lẹ́dì tó fún jẹ ọlọ́run kan sí àwa ni ẹ̀dá òní kàkà tó ń contribute òun kàkà ìjẹ káàkiri kí ń jẹ kò ní kàkà òun náà lápọ̀ ẹlúmọ̀ yìí àpọ̀lẹ́pọ̀ àpọ̀lẹ́pọ̀ iye ayé dára yìí gbogbo ilé ayé nìsọ o ní ìsọ o ní ìsọ o ní ìsọ Kwara o ní ìsọ North Central o ní ìsọ Nàìjíríà o ní ìsọ Áfíríkà gbogbo ilé ayé kódà ní ìsọ kọ́ńtì àti omi àti ibi tó mi ń wá àti gbogbo gbogbo ilé ayé wa yìí ó ṣe wípé níjọ́ tọ́mọ ẹ̀dá bá fẹ́ ṣe kí ní kankan ẹ̀rọ gbọ́ o ẹ̀rọ ibi tẹ́sí mọ̀pá useless tẹ́ẹ̀dá ò bá fi sọ lásán kó ní ah àdúpẹ́ fọ́lọ́ ẹ̀rọ ayé ibi tá a wà yìí èmi lọ́lọ́wọ́n bá fún ṣẹ́rí bá tó yàtọ̀ wípé ń dúpẹ́ fọ́lọ́wọ́n ọba ń tún gbọ́ra ẹ̀ láti rí ìmọ̀ bẹ́ẹ̀ gbọ́bí ṣẹ́gbọ́n fẹ́ dàbà rẹ̀ pé àdúpẹ́ fọ́lọ́ ṣẹ́rí ilé àbí gbogbo àdúgbò yìí èmi lọ́lọ́wọ́n ọba kó dákọ̀ lọ́hùn pé èmi lọ́wọ́n bá ṣe fún yàtọ̀ fún wípé ń dúpẹ́ ó gbọ́ra ẹ̀ láti rí ṣẹ́gbọ́n fún mi gbogbo ẹ̀ láti rí ni gbogbo ilé ayé pátápátá gbogbo ilé ayé pátápátá àti ibi tílẹ̀ wà àti ibi tómi wà gbogbo ilé ayé the whole heart heart ló ti wáyé bẹ́ẹ̀ òṣèré òṣèré one point three million times lòun fi gbé ayé lọ pé a rí one point three million times ní ilé ayé yìí nínú Ìsọ táńkẹ̀ rù. Mi ò sọ Ìlọrin o, mi ò sọ Nàìjíríà o, mi ò gbogbo ní ayé àti gbogbo sọ́kàlù tó ń sakọ láì ní mo ní nǹkan yìí ni mo ní ìpè ní ilé. Gbogbo ìfọwọ́ta irú irú rẹ̀ one thousand one point three million ọ̀nà one point three million rú ilé ayé lòrún lè produce. Làyé lóòrùn question ni wípé gbogbo àwọn táwọn ilé ayé ta nínú wa lórí gbogbo ilé ayé kèsí ta nínú wa lónìí ààfẹ́ ta nínú wa lónìí wà ní ọba síríẹ̀ ta nínú wa lónìí wà ní ọba wà ní ọba wà ní ọba ọlọ́ẹ̀dẹ̀ ẹmọ tá a ní sẹ́yìn gbogbo tó ga gbogbo wa ní ìtumọ̀ wípé tó bá ti pa bá kọ̀ǹvá sí ilé ayé tá a fi ṣe máàpù kíní globe dáhùn kalẹ̀ kíláàsán tó pẹ̀lú atlas àbí abágbékalẹ̀ báyìí tá a bá fẹ́ kókọ nàìjíríà síbẹ̀ ẹnu bí nàìjíríà mú un station nàìjíríà gbọ́ òsì kọ gbogbo station pé nig àlékọ́ tán ẹnì kálá àlékọ́ pé ẹnu bí tí nàìjíríà ká gbogbo ilẹ̀ ẹ̀sì m kékeré sí ní small letter tọ́lú ẹgbẹ́ <laughs> ní small letter tètè dé gbọ́ǹgbà ẹ̀ka àti m kékeré sí ní small letter gbogbo nàìjíríà nù wọ́n wá lẹ́nìkan ń bẹ̀bí tóun ní ni pé pẹ̀tẹ́ẹ̀sì méjì lónìí ọwọ́ ni ọ́ọ́ ah! sẹ́rí ìtawà ṣe yìí kò sí ẹnìkan kan tó nílé ilé ní àà ah! kò sí ẹ̀rẹ́ ti tẹ́ǹkì lórí báàbù gbogbo lọ́rin jọ sẹ́rẹ̀ sẹ́ǹkì lórí báàbù èrò kọ́nà jọ sẹ́rẹ̀ sẹ́ǹkì gbogbo nàìjíríà bẹ́ẹ̀ àyè díẹ̀ náà ni ẹni lóde kọ́ small letter so ẹ̀dá kan so oorun náà táàbá wá ń sọ̀rọ̀ ilé ayé àtàmàwá ti wà láàpù oorun tún kéré lẹ́gbẹ̀ẹ́ tó wà ní sánmà rẹ̀ kéré gbogbo sánmà lòrùn the question ni pé nígbà tán bá ní lágbájá lóun wá ní nǹkan wọ́n ní kí ló ní ẹ̀yìn wà láì tẹ́yìn mọ̀ sẹ̀rẹ̀ kọ́ lé ojúlé mẹ́ta kan náà ni pé à ẹ má fà olówó ṣeré o ah, lójúlé mẹ́ta wọ́n wá sọ fún pé ojúlé mẹ́ta wà ní ìbá àgbà dé ìsà ní kírùn mọ́ ah, lórí ojúlé mẹ́ta ọ̀dá ojúlé mẹ́ta lọ gbogbo ọ̀nà yìí ẹmọ ní orin mélòó lòun 1.3 point three million irú ilé ayé lòrùn. ṣé ẹ̀dá kan tó bá ṣe pé òòrùn bá jẹ́ yàn wọ́n bá ní kí a máa sakọ sí àpòyẹ kóhùn sakọ ju òòrùn wá sakọ ọlọ́run lóòrùn báyìí ó tẹ̀lé bá bọ́ òṣùpá òtakù òṣùpá kéré òṣùpá gbogbo tẹ́ wá rí fún oòrùn òṣùpá ìràwọ̀ gbogbo tẹ́ẹ̀rí ní pátápátá gbogbo wàhálà táwọn ìlú ń ṣe pátápátá ní àti débì kan àti nǹkan àti máàsì ní àti yíbítà gbogbo pátá sọmọ ẹ̀yọ̀ kan ní first summer bẹ́ẹ̀ kò sí ìrẹ́kejì kọ́dà ìdí tẹ́ẹ̀rí òun ò tí wọlé ìta ní gbogbo ẹwà rẹ̀ oníjọba ìmá sọ ní òyìnbó ti wá dé space kò wá rọ́lọ́ mú ní àrùn tí ra rẹ̀ ó tẹ́ fídà nǹkan kò nílé kankan rò ìta ló rà rò ẹ́ ìta kò nílé kankan tí a fi dẹ́sùn pé ta ló wà bàbá mi kò yíwa wípé ẹnà lẹ́dínà kàzàbù mọ̀ sàkpàrù yóò lè náà sàkpàrù àwọn tí wọ́n fi gírímọ́kà wọ́n sì pé àyàwó nírọ́ láti fàtàbù láhùn àbúrò sábà a ní sílẹ̀kùn sánmà fún wọn sánmà nílẹ̀kùn òun lẹ́yìn pé máa sọ fúlàntì israel ní ìrọ́jù àbí ẹni rẹ̀ tó bá dé àwọn mọ̀láìkò sọ pé a ṣé wọ́n ti ránṣẹ́ sí ọ ká wọ́n ti ránṣẹ́ sí mi ok ẹ̀sìnlẹ̀kùn fàyè fún wọn sí àwọn òyìnbó ò tí ì débi ilẹ̀kùn wa Wọ́n ti ti lẹ́kọ̀ọ́ lọ. Bẹ́ẹ̀, sáàmà ní ẹ̀rọ. Gbogbo ilé ìlú fún ààyè ta ló wá. Ìtẹ́tàn pé ta ló wá. Ọlọ́run wọ́n lọ́kọ́ zayyana sàmà àdúnyà tí máa sàbẹ̀. Inna zayyana sàmà àdúnyà bí zinabi sánmàlẹ̀ ayé yìí àti lọ́sọ̀ọ́ pẹ̀lú ọ̀ṣọ́ àwọn sáàtì tán bá tẹ̀ ọ̀ṣọ́ ìta lọ́sọ́ máa wà dàbí inú ibo lọ́sọ́ máa wà ìta ní ìta ní gbogbo òṣùpá òòrùn ìrìnàgbọ̀n gbogbo wàhálà tán ṣe ìta láti wà àti ìwọlé tó bá ní àbọ̀tọ́lọ́wọ́ bá sọ wípé ah, wọ́n jẹ́ alẹ́ kọ́mọ́rọ̀ fi hinna núrọ̀ wọ́n ṣe alẹ́ sọ́n fọ́sí rọ́dà ọlọ́run lóhùn sí pé ìràwọ̀ inú ló wà ní àkéèsè inú ọ̀sọ́ ọlọ́run pé ibi tó sàn pé kì í inú torí sí hínà òun àlẹ́ hínà ní orí on the surface yẹ́bọ́lọ́ ṣe sọ pé fàtírú fìlàágbì tírú fìlàágbì kí ni túnmọ̀ tírú fìlàágbì jẹ́ máa ṣé ẹ̀rìn inú rẹ̀ lónìí kí ni ìfúnná sí rúbù lágùn ẹ̀rìn lórí ilẹ̀ fínàsì ni tí ti àlá ni sírú alàlẹ̀ àrí. nígbà tó náà bá sọ fún afẹ́fẹ́ àwọn ń sọ fáwọn àtàkùn idán ibẹ̀ tẹ́ẹ̀ bá ti ṣe iṣẹ́ ẹlẹ́tìgbà fún musa wọ́n lọ òṣèlú ìbánilẹ̀kùn sí yorùbá ìnáhàlì dàbídùn igi dàbídùn káníkámúrú igi dógó yàrò báyìí hmm? òkè rẹ̀ tó léwé bọ́dì rẹ̀ pàṣẹ trunk bọ́dì tá ńlá táwọn tá ń gbégi lódò máa ńlá ẹ̀ ọ̀nà pè ní jésẹ̀ bọ́dì trunk igi ibẹ̀ ni wọ́n máa ń kẹ́yìn bá gbélé gun àbí tọ̀tán bá ní wọ́n bá bẹ́ kẹ́yìn bá gbélé ṣé inú igi wọ́n máa ń kẹ́yìn máa borí igi tọ́fẹ́sẹ̀ wọ́n bá fẹ́ kẹ́yìn wádólébù sọ́fẹ́sì ni kéèkénú pé ìsinú ọlọ́rin ẹgbẹ́ wọ́lá òsọ́lù ìbánà fún fíì yìí ìnáhàlì so wọ́jà alẹ́lẹ́kọ́ mọ́rọ̀ fi hínà nùúrọ̀ wọ́jà alẹ́lẹ́kọ́ mọ́rọ̀ alẹ́ hínà nùúrọ̀ ọ̀méje bá àwọn alọ́lọ́run wá ní sánmà lẹ́yìn sánmà méje àlùjànnà wá wà lókè lẹ́yìn àlùjànnà tóun níbi tó ń parí sí lókè lókè àlàáràṣẹ ọlọ́run wá wà lókè ọlọ́run wá wá àbọ̀ gbogbo ẹ̀dá ẹ̀ tẹ́bàá fẹ́ mọ bóòlù àlàáràṣẹ ṣe rí ọlọ́run bá sọ fún wa ọlọ́run ní sánmà àtìlẹ̀ sánmà àtìlẹ̀ ní sọ ní sọ sánmà méjèèjì wọ̀lád ilẹ̀ méjèèjì ìdáwà ìsàlá ọkọ nù ọtún lọ méjèèjì bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bá jẹ méjèèjì papọ̀ àtijọ́ méjèèjì àtìlẹ̀ méjèèjì kùrùsí yìí ọlọ́run ọba ó jù lọ kùrùsí yìí wá ní báyìí ẹgbọ́ ìtawà lè fi ìwé lẹ́gbẹ̀ẹ́ ìlara àṣọ ọlọ́run ni pé mo ṣe jòkó lórí àga rẹ̀ ẹnu dédé ibi tí spéèsì ẹsẹ̀ mi gbà ẹgbọ́ pé ẹnu spéèsì òun ni kùrùsí yìí sí àlara àṣọ ọlọ́run ọba wa wà lókè kùrùsí yìí tọ̀ làá ṣòṣẹ́ mọ̀ pé irú ọlọ́run bọ́lọ̀ bá wá rónìí pé wọ́n wọ́ rọ́bù làárìṣì àbí ọba tó ní aláàtí tó tóbi tọ̀ ọba tó wá nírò nà wọ́n ṣe tó ẹ̀dá ọlọ́run àwa àwa la kéré jù àwa la kọntribútì lẹ́ẹ̀sì jù àwa la jàǹfààní jù àwa làwa bàjẹ́ yìí àwa la kéré jù àwa ni wọ́n fẹ́bọ̀ jù àwa la jàǹfààní jù àwa náà la tún wá bàjẹ́ jù gbogbo nǹkan lọ́lọ́wọ́ bá aláwọ̀ káwà ṣe tọ́ bàbá ti mú nínú ìlà àti kọ́ sọ fún ọ̀nà méjì láti mọ́lọ́ àti tàfà kúrú fi àyà ti lá àlùmọ̀ṣòwòdà kárùnú sáwọn sáyẹn ọlọ́run ọba sáyẹn rí àti àtàfàkúrò fi àyà ti lá àlùmọ̀ṣòwòdà kárùnú sáwọn ayé ọlọ́run ọba sáyẹn lọ ṣẹlẹ̀ tí yẹn bá kàn bá ìlú méjèèjì kò ní òsì ní méjèèjì ó wà lídìí wá sí ìmọ̀ yóò wá lídìí wá sí ìmọ̀ káwà ma asma'ullah al-husna orúkọ ọlọ́run ọba tó dájú orúkọ ọlọ́run ọba tó dájú because by time tá a bá wo ilé ayé tá a bọ́lọ̀ bá ṣe tá a ti bọ́lọ̀ bá ṣe dá wa ìtaàrí ò wípé ṣe rí any action tó bá ṣe pé ó bá lẹ́ni tó bá ṣe pé ah action yìí ó lẹ́ni tó ṣe action yóò kọlu attention wa sí quality àti property tẹ̀lé tó ṣe ẹ máa máa wúrò ní ìsìn báyìí tá máa sọ fún wa pé gbogbo wa bá ṣe jòkó yìí quality kan la ní tó ìfóònù basic quality tá a ní tá a fi lè wà ní. basic one nìkan la ní tààfi lè wà ń bí quality yẹn wọn ni pé a ní hayat a ní sẹ̀sẹ̀ a ní a ní tọ̀tẹ́ ìbá wá ń lè ara táàrí òun ni pé yóò mọ̀ ní function àyíkẹ́kọ́ function tí ó wà ṣe yóò pín sí méjì àwọn function kan bẹ tó jẹ́ automatic àwọn function kan bẹ tó ṣe wípé yóò wá determined pé òun ló fẹ́ ṣe ṣe function tó bá jẹ́ automatic òun ẹ̀ẹ̀kan náà lèyìn ó ṣe tẹ́ bá ti fẹ́ ṣe ń kọ́ ò pattern kan lèyìn wọ́n fi ṣe ìtẹ́ bá ti pé function kan bá ń bẹ téèyàn ń ṣe tí kìí ṣe kan tí ń lọ constantly ó wà program náà ẹwù dára pé wọ́n sọ nísìnyí báyìí bá dùgbò ìṣèwà nísìnyí báyìí tá máa fi sọ fún yín pé tó bá fi lè dágo mẹ́wàá òun múnadé ẹgbọ́ pé ago mẹ́wàá ni wọ́n múnadé mà pé láíláí kò kọ́ sí pé iná ní tira rẹ̀ wọ́n ti program ẹ̀ down because kí ní ìyẹn létò kọjá pé ó mọ̀ mí sí yes ó létò kọjá pé ó mọ̀ mí sí táìmù. anything tí bá ti ń lọ constantly ti ń lọ tó ní pattern ẹ́ ó wà bá wà program anytime tẹ́bà tí wọ́n rí pé àà ah, ah, nǹkan tá a rí ní ìṣe ó tó change ó lè mú wa lágún mẹ́wàá ó mú wa lágún ó mú wa lágún mẹ́jọ ẹ mọ̀ pé ẹn tó wà ń di ní ó ní wíì anywhere tí nǹkan bá ti ń change tí kò dúró lójú kan ó lè fẹ́ ẹni tó wà ń jì ń kọ́ o ó ní intention bóyá intention rẹ̀ wá dá o àbí kò dá o ó make sense o kò make sense o nítorí fi mu tí ò fi wà lójú kan ẹ́ ó ní intention pé ó rẹ̀ pé intention rẹ̀ ni pé àwọn ará táǹkà ẹsẹ̀ ní ipa náà wọn àwọn táǹkà mo fẹ́ yàwó lọ́dọ̀ wọn ẹ̀sán náà wọn ẹgbọ́ ó ní nǹkan tó fẹ́ yà ó di méjì anytime tẹ bá tún wá rí i pé ẹ wá rí pé bẹ́ẹ̀ ni yìí ṣe ń ṣe àṣẹ ẹni tí a ah, ó fẹ́ ó ń then ó ní hikma yes wípé a ah, kí n lágbájá mo rí wípé àjọ wà kíláàsì ni but tó bá wá sí kíláàsì tó bá wá kàwé lágo méjì níjọ́ tuesday mo rí pé níjọ́ wednesday òru ló kàwé yìí mo rí pé tó bá di jọ́ thursday yóò sùn ni ah, no There is something to this pattern. Kọ́sọ̀ pé é kàn ṣe kò lè rílẹ̀. Bàtí táṣẹ́ bàkàrà béèrè pé èrè sórí tíjọ́ tí mo fi wà mo mọ́ lọ ṣiṣẹ́ láàárọ̀. Èyí yóò sọ fún ọ. Pé sórí jọ́ kejì mo mọ́ lọ àti ìsìnkú mi. So, téèyàn bá fi lé ń ṣe nǹkan tó fi ṣe pé ó ń pín tẹ̀ka fi ń sùn nǹkan tó kí máa wà lẹ́nu. Tọ̀tẹ́yẹ̀ bá ní pé ń gbọ́dẹ̀ bá ti ń ṣe nǹkan dáadáa ni nǹkan ẹ̀yẹn ń tágẹ́ẹ̀tì ó ní ṣe pẹ̀lú ìròyìn kan ní ibi wọn ni ah lágbájá anytime tó bá sàti fẹ́ bún àwọn èèyàn lówó àdúgbò yìí ni máa ń gbé e sí ẹ béèrè pé kí làdúgbò ṣe fún un nígbà tí bàbá wọn náà ah, ibi tán ti fọ́ mi rùn pé oh! ó ní nǹkan tó fi ń tágẹ́ẹ̀tì so actions èèyàn ń máa ń sọ nípa bẹ́ẹ̀ ní kí ní ṣe actions ìṣèrí náà tó bá wo bọ́lá ọba ṣe wá ṣe nǹkan kò sí bí ó ṣe ṣe nǹkan rẹ̀ tí kò ní líìdì yín sí pé àwọn òròyìn ohun àtàwọn ókọ ohun tó fi ròyìn ohun lòun try ohun display fún yín níbi àwọn ṣẹ̀wọ̀n ẹ̀rí fi fún ẹlẹ́gbàmù kò tó pé màmá sọ̀rọ̀ ń pa ókọ lọ́wọ́ bàbá wa ló lọ nǹkan lọ́kọ́ kàlẹ́kùn ọkọ̀ lọ́kọ́ kàlẹ́kùn dáadáa bàbá àti wọn ọba tó ní ìlú dẹ̀ẹ̀ta àbàbà ní wọ́n tọ́kùn fún wọn wọ́n ní abálọ́dọ̀ ọba tó láàrin bá sọ pé ẹ̀ kádàrá akúnlẹ̀yàn ní ìgbàmí yorùbá tí wọ́n sàkúnlẹ̀yàn tẹ́mọ̀ tí wọ́n akúnlẹ̀yàn òun ni pé akúnlẹ̀ sọ́dọ̀ ọlọ́run pé àwa chúùs pé ọlọ́run èyí ni fẹ́ ọlọ́ba sílùwà ni kò sákúnlẹ̀yàn kankan kádàrá ń bẹ̀rẹ̀ àmọ́ àkúnlẹ̀yàn wọ́n ti pé ẹ̀fọ́ pàwà la chúùs ń ta mú àá bọ́lọ̀ bá fún wa ń ṣọ́ọ̀ṣì ká chúùsì èmi ò ní mọ́ bà lọ́rin tààyò kò kalẹ̀ kí mú ìjọba wò ní pé tẹ́ bọ́bà sàárú ní bẹ́ẹ̀dẹ̀dì lòun ọba àlọ́rin tẹ́ bẹ́ẹ̀ lórí tó wà ní ìsìnkọ́ mẹ́jù mi lọ bẹ́ẹ̀ jù lọ máa wá mú wọ́n kò gbé lẹ́yìn kalẹ̀ máa mú yìí ààrùn èmi òkú lẹ́yìn eléyìí ó fún mi mo sì dúpẹ́ iṣẹ́ ìrọ̀pẹ́ ìjọ́ tí ẹ̀ bá mọ̀ bí nǹkan bá ti tó ẹ̀ ìtumọ̀ ẹ̀ ní pé níjọ́ tó ní làákà ìjọba pò kan kalẹ̀ àfi tí ò bá ń làákà ìlókù wọ́n lélẹ̀ ìgbé léyìí lọ ọwọ́ ló ń mérì fún kò ní mu kò yá mọ́ lórí ìṣòro kò yá mọ́ bó ti rí tọ́tọ́ náà bá wá sí wa tóbi ó tóbi ó hẹ́rì mà ó ga ó lọ́lá ó lọ́lá débi pé kódà gbogbo nǹkan tó ní pátápátá gbogbo ọ̀nà téèyàn ti lè ilé kílèmù sí pé èmi náà fọwọ́ kun bẹ́ẹ̀ ọlọ́ọ̀dà ogun ẹ̀mí yóò wò ẹ̀ lọ́wọ́ mi. gbogbo hayu alhayu bá ń sẹ̀mí bọ̀ ìsẹ̀mí tiwa náà kọ́ àdìrá ìsẹ̀mí kan. ẹ yes ìsẹ̀mí wa àdìrá ìsẹ̀mí kan àlè jẹ́ kọ̀lùmù láìláì ṣe mọ̀ sí màlùkọ̀ yóò ẹni tó ṣe pé lẹ́yìn ìgbà tó ń tẹ̀mí tán ó dá dúró ni nǹkan kan gbé igbó kò nídi anybody mo bá sọ fún gbogbo wa ní ṣùgbọ́n alágbájá ah, are you living are you living ń sọ pé ah, bọ̀ oúnjẹ oúnjẹ ló gbé ọdún ẹ̀ dẹ́mọ̀ pé yẹ̀yẹ́ náà ni ẹni i'm living ẹni tó lè má jẹun pa á ah, jẹun náà ni bẹ̀rẹ̀ èyí sí láìsù gidi ìwé ṣe kọjú kọjú mù lẹ́yìn tó ṣe pé lẹ́yìn àti ń lébi ìtàn ẹ̀ yàkúmù kullu shay'in bihi wala yàkúmù huwa bi shay' gbogbo nǹkan yókù tí ń lífù ó ní jọ òun fi ń jó yóò mọ̀ ní bùkárà ìlà mọ́ òun ní bùkárà ìlà láti ní kò sí ẹni kàkẹ́ tó lè ní rúsífà kò sí ẹni kankan tó lè yìí kò sọ́ba kò sí pírẹ́sẹ̀ntì kò sí kankan kò sí ọlọ́ni sánmà àtìlẹ̀ tó ń da mẹ́ta ní àmì tẹ̀lẹ̀ lẹ́ni kílẹ̀mù ẹ̀mí bẹ ẹ̀sì ní one tẹ́wọ̀n bá dá nǹkan kalẹ̀ mo ní kílẹ̀mù pé ẹ èmi kọ́ mo nílò ìtọ́ gbọ́ tí mo àfíìsì ẹ̀ nígbà tó fẹ́ kọ́ tẹ́gbọ́ kí ni àwọn ni wọ́n kọ́lé tùmọ́ àwa ni bíríkìlà èmi ni consultant irú eléyìn látò pé rọ̀hìr rọ̀hìr ẹni tó ràn yàn lọ́wọ́ láti ṣe nǹkan ọlọ́run ni àwọn ẹ̀dá òun èsì rọ̀hìr ń gbẹ̀dá gbogbo tó ń da kálẹ̀ nìkan bá ń sì tọ́ lọ sí èyí ló kéré jù èyí tó tó tẹ̀lé sọ pé ẹ ọlọ́run ló dá lóòótọ́ tó ṣùgbọ́n sórí ní gbogbo hundred èmi náà ní zero point one mo ní share ẹ̀gbọ́n kọ́ọ̀pì ńláńlá Dangote ló ní share tó wà lájẹ́ èmi náà ní zero point zero zero one kìlọ̀ ọlọ́run mm, mm, mm, kò sí ṣe tọ̀mọ́ làwọn fi ìmá mi ṣe àjọ ní ẹlẹ́ẹ̀kẹta ni total ownership pé èmi nìkan mo wá ní àtẹ̀sí eh, yìí sánmà àti ilẹ̀ àní total ownership àní partial ownership kọ́dà ààtún rọlọ́run lọ́wọ́ lórí ṣe àjámọ̀ kankan ọlọ́run bá sì tóbi tó sì pé ẹkà ń pa wà lè ní àmọ́kẹ́ rẹ̀ pọ̀ wàláhì ọ̀kẹ́ rẹ̀ pọ̀ nǹkan kan wà lè àjámọ̀ kankan rárá àwọn alákéré jù wàláhì ìtàn tí mo fẹ́ sọ yìí ìtumọ̀ rẹ̀ ò dáa má kẹfì lè má báwọn èèyàn ṣe mọ bọ́lọ̀ ń ṣe tó àwa kọ̀ rẹ̀ kẹ̀bẹ́ nìyẹn fi sọ àbàbà náà máa ń sọ pẹ̀lú wọn jọ wọ́n ní láti táwọn yìí máa lọ sí hajj lọ sọ pé àbàbà ah, yẹn máa ń dẹ́rù bara wọn ni bóyá sì ṣẹlẹ̀ ni táwọn máa lọ sí hajj wọ́n ní ah, bàálù tanná ẹgbọ́n wọ́n lọ tan rẹ́ẹ̀dì tàbí ọ̀tàn lè ń jà ah, sọ́ọ́ àwọn yóò máa pariwo nínú ẹ̀rọ pé wọ́n kàlùkù máa ṣàdúrà àwọn ọlọ́dẹ́kùn rẹ́kùn dánú àti ìmọ̀pẹ̀ nǹkan mí náà ní ọjọ́ sí wọ́n wá ní lọ́dún tàbílá wá lọ́wọ́ tẹ́ná létà wọn mọ́ sọpá òtítàbílẹ̀ ah, padà òtítàbílẹ̀ padà tọ́kàn ọba wọ́n ní gbogbo bá ń ṣe tẹ́ná wọ́n ní gbogbo báwọn lọ́dún parí tó ìdí bàbá kan tá à ń wí ìkẹ́ ẹ̀mí ọlọ́run sì wọ́n sì rí kéré ẹ̀bọ gbogbo bó ṣe tẹ́ná òfin ọlọ́run sì rí kéré mọ́ sí àwàdà káwàdà bẹ́ẹ̀ nílò ha ẹgbẹ́ bí wọ́n darí pé ìlú ọ̀gá ìlú kìlé pé mọ́sálà rẹ̀ sọ́la ńgbàtà ló ti wá tẹ gré para ah, ah, bàbá àwọn ìwé fẹ́ fún olùkọ́ mẹ́sẹ̀ tó ní ẹ̀ ẹ̀ mọ́ ní mélòó la jámọ́ lọ́dọ̀ ẹ̀ ó bá palẹ̀ mọ́ dúdú wa ibi tó ń sàwàdà rí ṣe kò kọ́wọ́ tó ń dé wọ́n mọ́ bí wọ́n fẹ́ sẹ́ lẹ̀ tí wọ́n bá bí mẹ̀láìdà tó ní tẹ̀ wá inú ìtọ́wọ́ ìgbìyànjú dá ṣùgbọ́n ó mọ̀ ọlọ́run tó bìí

mọ́lá sí tó táà àà ee kèèké bí fẹ́rẹ́ ilé kí ìjú tọ́wọ́ tó ní à wàláhì tí ní kàbá sẹ̀rẹ̀ sí gbogbo bí ó dà rúkọ̀ ẹ̀dẹ̀ lọ́n tí gbogbo ní gbogbo tàbí tàbí àdáyín náà ní pé tọ́dá ẹ̀dà wọn yóò nù hmm? ọlọ́rọ̀ mọ́ fi ń sọ ń dọ́ tó bá ti sọ láàrẹ̀ tán ọlọ́rọ̀ àwọn kan ti kìbìrì wọ́n pa wọ́n rẹ̀ fàkútí àdáàgbèrò kọ́ọ̀lù lẹ́bí nàbọ́lá ẹ̀yìn àwọn tó sábò sí akọ́tì ẹ̀yìn wọn apá wọn rẹ̀ walhamdulillahi rabbil alamin mo dúpẹ́ fún ọ̀rọ̀ mi nítorí ọlọ́run àwọn sàmódù nígbàtọ̀ ń pàwọn ẹ̀nà látòkè ó sì dáhùn náà wà láyà kọ́ọ̀pù ọ̀pá ọlọ́run ò bẹ̀rù tí ó tẹ̀lé lẹ́yìn ẹgbẹ́ kí ní tẹ̀lé òun lọ́lọ́mọ fẹ́ fi máa fi yẹ ìyẹ ẹni tó bá ti ti bí mẹ́ńkà yìí ọlọ́run bá kan wà lẹ́gbù sọ́lá fún wa gbogbo ọ̀nà tí ó fi yé ká mọ̀ pé a gbọ́dọ̀ fi ń wẹ́ nìkankan a ò gbọ́dọ̀ gbé jọ́sìn ọ̀fẹ́ nìkankan

ọlọ́run ọba fúnra rẹ̀ lórí mẹ́ta ń bẹ̀. ẹgbẹ́ kan mẹ́ta ló fún ẹ̀ ọlọ́gbìn náà málìkì náà ìlà ìgbà mẹ́ta. kúlà àwọn olóògbé rọ́gbìn ìfàlà ọlọ́run fúnra rẹ̀ níròyìn ẹyọ kan ṣoṣo ń bẹ̀. àbí à ń wá sọ ni pẹ̀lú méjì àbí ẹ wòye tó fúnra rẹ̀ níròyìn mẹ́ta yẹn nǹkan ẹyọ kan làwọn àtọ̀ mẹ́ta. èyí tó fún nílò mẹ́ta nǹkan ẹyọ kan làwọn sọ mi èyí tó fún nílò nǹkan nǹkan mẹ́ta làwọn sọ mi àbí mẹ́rin ó fún nílò mẹ́ta Na nǹkan kan làwọn ó fún nílò ẹyọ kan nǹkan táwọn sọ bí mẹ́ta àbí mẹ́rin mú ó nílò ìwọ́lọ́ ìwà náà sọ pé mo wá sọ pẹ̀lú ọlọ́run ọba ọba pé òun lọ bá pé àlùfájàrí yọ ilẹ̀ fẹ́ mọ́ ìfẹ́ mọ́wọ́ òun lọ bá tó ní òun lọ bá ló ń kọ̀ǹtú rẹ̀ ní ẹmọgbọ́ ní ṣàrò ìmọ̀ mo sáájú ọlọ́run ọba ń di aburú nǹkan tọ́lọ́run ọba dá àbí aláwọn kan tó sáàdì wọn mi ṣàrò ìdá síkè ìdá àwàkọ̀ níbi aburú àárín gbogbo òru nígbà tó bá dé gbogbo tí ń ṣẹlẹ̀ ń bẹ̀ ọlọ́nkò sọ ojú méjì wa min sharri naffasati fil uqad níbi aburú àwọn èèyàn tí ó lọ nǹkan báyìí wọ́n lẹ́bi ṣògùn náà ni wọ́n wá fẹ́ nǹkan sí láti fi kó nira báwọn èèyàn ọlọ́run mo sáájú ọkọ̀ sọ́mi àbúrò wọn ó di mélòó mẹ́ta wa min sharri hasidin idha hasad níbi aburú ẹni tí bá ń ṣe kìíta oníkè ìka nígbà tí wọ́n ṣe kìta nǹkan bẹ́ẹ̀ lásán náà mẹ́rin àmú kọyọ kan náà lápọ̀lọ́ lọ́bẹ̀l falak tó bá sípa bá mọ ọlọ́run dáadáa tá a sì mọ ààyè àtúlá pàǹtọ̀ àlùmọ̀sùmọ́à ayọ̀ ọlọ́run tó jẹ́ kó sàn tá a sì gbọ́ falak gbogbo nǹkan táwa máa ń ṣe ládùúgbò àtàwọn

èyí tó kún jù lọ ẹyọ kan ti gbogbo mi ṣọ́rù ìmọ̀ àkàlù níbi aburú ohun tọ́lọ́run ọba dá ọ́dítọ́ àti ọ̀tá anúlé àti tìta àti tó wà lókè àti tó wà lórí sọ́mọ̀ ẹyọ kan ti gbé ìṣẹ́wà wo bó ṣe rí bó ṣe kún tó káwá mọ̀ pé ọlọ́run àógbò bí kàbí ìṣẹ́rù ìmọ̀ àkàlù ọlọ́run níbi aburú nǹkan tó dá sọ mi ó ti kó tán àmọ́ tó bá mọ̀ rẹ̀ àsìká fún àwà sílẹ̀ àìsẹ̀ máa wá tó ẹjọ́ tí wá ẹ́ àmọ́ wá ẹjọ́ ó tún kù kan tí ìfìfì kan ẹ̀dá kan bàbí náà kan ẹ́ ó tún kù kan fún ọ̀ọ́ọ̀ọ́ rẹ̀ ti tẹ́lẹ̀ ìdílé tí ó ṣe èyí tó rẹ̀ tí sọ́ba ti ṣe ó fi ṣe àmọ́ bá gbogbo Aburu àwọn èèyàn tó fẹ́ sàtìyàn pẹ̀lú sáta nǹkan kókó aburú ẹ̀ tí ń fi kìí ta ẹ̀ gbogbo ìpáwọ́tá aburú ilé ayé ayé náà tẹ́ gbogbo aburú tó fẹ́ tó bá ti kú kò sínú tí ẹ gbọ́ fún èèyàn ti kìí ta ẹgbẹ́ tó kú ó fẹ́ kó kú nànà èyí tó lè máa ṣe kìí ni tí ah, ní pẹ́ ọlọ́run bá rò lóyìn ẹ̀yọ̀ kan ṣé wọ́n gbọ́dọ̀ ti wá lóròyìn mẹ́ta aburú nǹkan tó lè bẹ̀sìn ìyàwó ọlọ́run kúrò yìí mẹ́ta bọ̀ kó láwọn ó gbọdọ̀ rọ́bì ńlá màlíkì ńlá ìlàyìn náà ní ṣẹ́rẹ̀ ìlú wá ìkọlìyà aburú ẹni tó ṣe yí pé yóò wí spa tí ò dáa síyàn láti fi mislead tí ó di kéèyàn àbí èyí pé tọ́nì gé sọ́lọ́ àbí tó èyí pé kéèyàn ṣe ṣírùkù sọ́lọ́ òun lọ́lọ́wọ́ bá kó gbogbo ìròyìn mẹ́ta fún èyí tó bẹ́lẹ̀ ayé ìròyìn ẹyẹ ọ̀kan ti tó fún un àmọ́ kí ní ìròyìn ẹlẹ́kẹsàn wá sí sẹ́rí gbogbo ọpátá ọlọ́run fẹ́ fi hàn wá pé ká má fira wa lóhun òun pé tóun bá bò wá láwọn nǹkan kan ká dúró ń dé sẹ́ gbogbo ọpátá ti wà rí ọlọ́run tó wà kàbí lórí ìsinmi categories méjì náà la lè mú ẹyọ kan kólà obìnrin robin náà mo wá sọ pẹ̀lú ọlọ́run ọba tó dáhùn èèyàn kelman rọ́bù lọ́dọ̀ lágbáwá ẹni tó ní nǹkan ń jẹ́rẹ́ àtẹni tí mójútó ẹ̀dá náà lè jẹ́ rọ́bù àmáfin tó bá ní rọ́bù ìbẹ̀yìn ẹn tó ní ilé tó kó náà ní kọ́ńtrẹ̀ hmm? rọ́bù dáàrì rọ́bù dùkà tọ́ obìnrin náà rọ́bà tó lè bẹ̀yìn ẹn tó kó ló nílé torí pé ọlọ́run ọba ó àláwọ̀ wa ká lè lo rọ́bù pẹ̀lú tàbá fi tì sí nǹkan tá a bá ní rọ́bù yẹn kò sẹ́ni tí ò lè ní kò sẹ́ni tó wà nílé ayé tí ò ní nǹkan kan kò sí àyíbẹ̀rẹ̀ kò sí òun náà bá èmi náà lásọ àbí yóò sì lásọ yóò lókún ẹ́n yóò lókún yóò wà kìíní kan gbogbo òkúta náà ló mú lọ́wọ́ pé èmi náà ni mo lòkúta yìí ọlọ́run ọba a lè ṣe ẹ̀ pẹ̀lú ọlọ́run àmọ́ pẹ̀lú pé ká fi tì sí nǹkan tó bá jẹ́ ọlọ́run wọn fan lẹ́bù yẹn àwọn tó ń jẹ́ rọ́bù nínú gbogbo ẹ̀dá pọ̀ kò fẹ́ sẹ́ni ò ní jẹ́ bẹ́ẹ̀ tó bá tàbí bìtì sí nǹkan tó bá ní ọlọ́run agbé sí lẹ́bù kejì mọ́líkì náà ọlọ́run ọba lọ́ba àwọn èèyàn olùkápá wọn nínú àwọn ẹ̀dá àwọn tó tó jọba nú wọn tó fẹ́rẹ́ pé gbogbo wa ni rọ́bù ọdún ọgbọ́n ní lágbájá wa ni ọba lùí ṣàkóso pé ó kọ̀ǹtò àwọn èèyàn tó pọ̀ kọjá tóun nìyí lẹ́rù kan ibẹ̀ láti máa ka àwọn lọ́balọ́ba aka gọ́fúnà aka president aka akẹ́ni wọ́n kàgbọ́n máa ka tẹ̀ ní dédé ibi tí ọlọ́run bá bá fọ ní kọ̀ǹtò mẹ́rìnkì náà ó wá kù kan náà ọlọ́run ọba tó ti pòun ní ọba gbogbo níta ń wí ni pé tó bá ti pé nǹkan tí ó bá ti ọ́ ó bá ti pé common people ni ó bá mú ọ tí ọ́ ọlọ́run ni rọ́pò tà tó bá pé nǹkan tí ó bá ti ọ́ àwọn tán lágbára bá ni wọ́n fi ṣe ọlọ́ni ọlọ́ni kí ni málìkù nìyà amọ́fọ̀kan rẹ balẹ̀ gbogbo àwọn tó bá fi nǹkan ṣe wọn ò lè jẹ́ ìlàhùn nìyà gbogbo ẹni tó bá fi nǹkan ṣe ọgbọ́n ó lè jẹ́ rọ́bù ní dédé tó bá ní ó lè jẹ́ malik ní tó bá ní àmọ́ kò lè jẹ́ ìlàáhù tó kò lè jẹ́ ìlà ìwọ lọ lè sábà ìlàáhù èyí lọ sábà ìlàáhù báyìí táì tí o bá ti dá wálẹ̀ tó ń lọ lè sáàdì rọ́bù torí nìsí ẹni tó bá jẹ́ rọ́bù tí ìwọ tọkàn bá jẹ́ rọ́bù kìíní tó fà tọkàn wá jẹ́ rọ́bù ìbọn rọ́bù bọ́ọ̀wé ni rọ́bù sóta. So ìjọba rúkú bá rí ni ṣẹgbẹ́ mi bọ́kàn bá ní kẹ̀kẹ́ bọ́kàn jẹ́ rọ́bù mọ́tò ó lè mọ́tò gbà ọ̀ so ó lè máa sáàdì ìjọba lè jọ lọ́pọ̀ ṣùgbọ́n ó lè sáàdì ibi tí ò sí lè mú ó lè kó sáàdì ìlànà òun lẹ wípé nígbà bó yẹ̀yẹ̀ fìràáwù ẹgbọ́n ọlọ́wọ́ bó bá jà sí nǹkan kan ó ní alẹ́ ìsà ní múlùkù mi ṣí nìkan ni mò ń kọ̀ntró mi sọ ní no problem málùkù mi sọ àwọn ìjọ tó sọ pé má àlébùtù làkún mí ìlà inú bẹ̀ ìrí tó fi ìlà òsì pé ìmọ̀ náà ọba nípa àbí ah, nípa ààrùn náà múlùkù mi sọ ti tó ìyóò rẹ̀ mú fún ọ ní àmọ́ ìlà ìlọ́run fẹ́ràn jù ha láìlá ilẹ̀ ó yẹ̀yẹ́ rẹ̀ débi pé ẹmọ́ tó ṣe fún ó yẹ̀yẹ́ rẹ̀ débi pé ó jẹ́ kó ṣe pé Musa jáde Musa wá jáde Musa wá ń sọ fún kọ́láwọn ọba tó dá sẹ́mà àti rẹ̀ ẹ́ wọ́n má bẹ̀rẹ̀ iná wọ́n má nǹkan tó mọ́ kiri àdúgbò àmì ìṣẹ́wẹ́sẹ́ bá mọ́ ọlọ́run lọ́dájú ìlànà ìdákọ́ ọlọ́run wá ṣe pé òkè òun ó jí pẹ̀lú ẹ̀ ó wá jẹ́ kí fìlà ánù rí fáwọn Musa kéré ní nọ́mbà wọ́n ni wà innahum lásìrì dímọ̀tún qalilun wà innahum lánà làvá inú àwọn kéèké ni ọlọ́fẹ́ dẹ́ sí ni o kéèké ẹja ara sún lẹ́ẹ̀kan ó wá tẹ̀lé wọn ọlọ́run máa tẹ̀lé wọn pé òun fẹ́ òun lálàsì rẹ̀ yóò lójú kó tẹ̀lé wọn wọ́n tẹ̀lé Musa ti kọjú odò tán ọlọ́run kó dò pamọ́ kó close padà ó wọ nígbà tó rí tán ọlọ́run ní àtà ìdá àdìrákà ọlọ́gbà kù nígbà tó fẹ́ kẹ́rì ó ní ámọ́ntù anàrú láìláha ilẹ̀lẹ̀bí ámàlẹ́tìbí ní ìbànú Israel gbogbo ọlọ́run ọba táwọn bàbá ìsọ̀rọ̀ gbàgbọ́ táwọn tó bá tó láti yìí sí kò fẹ́ kú wípé tí wọ́n ní gbogbo ọlọ́run ọba gbọ́ ọlọ́run kìí ṣe right one pé ààlè àníṣì àkọ́dá sí ìtàkọ́bù wọ̀ fún tẹ́mẹ̀lì mùsùlùmí kí ọlọ́run àfi yẹ̀ rẹ̀ àlìyẹ́wòm ló nà jí kàbí bàdàlẹ̀ ìtàkùnlẹ̀ ní mọ̀nkárì tàkà àyà gbọ́n bá kún yẹn sínú odò yẹn kódò gbé lọ nù odò nígbé ọlọ mo fẹ́ fi tó kù bá kú lásán láàrin tí èsì kó ó mú mi kú tẹ́lẹ̀ ìwàkọ́ mú mi kú náà ẹgbọ́ tẹ́lẹ̀ tó wú ẹ̀ ẹbá jù sílẹ̀ ilẹ̀ tẹ́yàn bá kú láàrin jọ méjì tún ọba tẹ́kẹ̀ bí ẹsìn tí ó ṣe gbò ó ẹgbọ́ tẹ́lẹ̀ tó fẹ́ àá sẹ́mà kó ń kálú gbàgbá títí àwọn ẹ̀rẹ́ yìí kò fẹ́ kó kúkú sínú pálásì wọ́n fi bọ́ láti rí ikú ta ó yà kọ́ ìlà òòrùn mi sí ọ̀gá yìí yóò di ẹ̀wọ̀n òòrè yẹ ọlọ́ọ̀mọ́ ó bẹ́ẹ̀ fi ṣe yẹ̀yẹ́ ọlọ́run wá níbi sọ̀rọ̀ mi ṣe máa ń fọn tó ń gbà tó ń parẹ́ pẹ̀lú gbogbo ìdẹ̀ra tó ní ẹ̀gbọ́n tó ní àtàwọn tó tẹ̀lé òun nìkan kọ́ ló ń parẹ́ ọlọ́run afẹ́ fi hàn án bó ṣe mọ́ ọlọ́run nígbà tó ń parẹ́ ogun sí máa ń sapọ́ tó ń pa máa ń bà ká alẹ́ yìí mo sàmà wà ábù sábà àti lò sunkún sábà àti lè sẹ́mọ̀ tó máa tó àti lè sábà àti lè sẹ́mọ̀ pé nǹkan ṣẹlẹ̀ ọlọ́run ti ń fọ́n ilé ń fa wọn máa káànù ọmọ ìfọ̀rí ó ní lásìkò kan lásìkò ibi tí ìsìláàmù ti tó gbalẹ̀ àkàmọ́sí àbá khalifa mahmud ló wà ní khalifa ẹ̀ẹ̀kan lọ́dún àwọn gọ́ọ̀nà ṣe wọ́n pè ní abdullahi mahmud wá ní abúlẹ́fún tó ẹ̀ gọ́ọ̀nà pé òun gbọ́ ní gbogbo resources tó wà ní sham àti metro abúlẹ́fún tó ẹ̀ wà lọ sí sham sham wù dáadáa sham fine ọwá kó sham tó wá dé Egypt nígbà tó wá wo Egypt ó wá kéré lójú rẹ̀ sí ní Egypt náà ó ní máa káàna àhásà rí á ìyẹn jáde jáde jù láàrín kò jẹ́ ní class kò jẹ́ ní level mọ́làkà háàdì ìkọ́rìyà ẹnu village yìí náà ní ẹ́ẹ̀dì ní sọ pé adáwọ̀ púpù láàrá a village yìí ṣe ẹ̀mọ̀ túnmọ̀ ẹ̀ kí n kéyìn kéyìn jẹ́ ẹ̀fẹ́ náà sí náà báyá tí mo lè fi wé wọ́n lẹ́nìkan ní private jet kan lẹ́nìkan lóun ara kẹ̀kẹ́ kọ́ ara kẹ̀kẹ́ kọ́ ara ní sọ̀rọ̀ gbogbo ẹ̀mọ́ invite mo fẹ́ pè gọ́ọ̀nà náà afẹ́wẹ̀ kẹ̀kẹ́ yìí kẹ̀kẹ́ àrùkù ló mọ́ra iṣẹ́ mọ̀ bí ó ṣe yí wọ́n ni ara aláàrí fún kálukú lọ rí ṣe tẹ̀lẹ́gbẹ̀rẹ́ ní orí orí tọ́lọ̀ wá ṣe fún wa yìí à ah, wọ́n gbà ládùúgbò yìí o kẹ̀kẹ́ àrùkù bẹ́ẹ̀ ni ike kìrà áwọn mọ́lá kàhádi ìlkọ́rìyà gbèríkò yìí náà ni ó ẹ̀yìn ní ìpọ̀lá ẹ̀ lọ́lọ́run sí pé ah. yàtọ̀ fún pé ó bàjẹ́ kò tún ní class ilé tí wọ́n fi ṣe ilé tó kọ́ náà nì náà ló wá gbélú ló wá ń sáfọ́ sí pé ah ṣé kò báyìí ni ah, ah, bí mo ṣe kọ́ yẹn ìdájọba nàìjíríà tó ìjà ìrètí lẹ́yìn ìdájọ́ ìjọ lẹ́yìn bẹ́ẹ̀ ló ṣe rí bẹ́ẹ̀ ló ṣe rí sọ́lọ́wọ́n ọba nígbà tó wá dá gbogbo wa tán ọlọ́run wájú kó yí wa pé ohun ẹ̀dá tó ń dá wọ àlẹ́rí ahsana kulla shay'in khalaqa gbogbo tó ń dá pátápátá òun dáadáa bó ṣe wá dára fún mahada òun wá pílẹ̀ òun wá dá ìdí nǹkan yẹn àwọn kankan bẹ tá ń ṣe tí ń lọ ń gbèsè ayé wa wàláhì tá a bá máa ti ń jẹ́ lótfù ọlọ́run lótfù lótfù láti mú al-Latif ọlọ́run al-Latif lóògùn náà sàlàyé ìsìn al-Latif tẹ́ bá máa ti ń jẹ́ lótfù ọlọ́run tá à ń pè ní àánú ọlọ́run èka tu bẹ́ẹ̀ ìtumọ̀ rẹ̀ fẹ́jú ẹ̀rọ àlérí nǹkan kan ṣe áyà yín lẹ́nu ẹgbọ́ temperature táwa ń lò ìlú wa gbogbo ìlú tẹ́ ẹ bá ti rí kò sí ẹnì kankan tágbára rẹ̀ ká temperature fifty degree lẹ́gbẹ̀rẹ̀ pé fifty degree centigrade ní temperature á dì bí ẹja ni. Hmm. now bí temperature bá tún wá wálẹ̀ tí ń wálẹ̀ tí ń di four degree centigrade tí nǹkan ti di àìsàn àbí ẹ wàá béèrè lọ́wọ́ ara yín pé à ah, ìbò ìtumọ̀ ẹni pé síta fẹ́lẹ̀ bá ti ń di four degree centigrade tí wọ́n ti ń fi èyí ìtumọ̀ ẹni gbogbo omi ni ó ti di àìsàn àwọn ìlú tí nìyí máa wá ń ṣẹlẹ̀ ń bẹ̀ tí gbogbo tẹgbẹ́jọ wàálẹ̀ dídá yìí ṣé kìí ṣomi ló wà lójú mi hmm. gbogbo ìlú tó tutù ti máa mú iná máa ń ṣe gbọ́lẹ̀ ma ń kọ́fà yóò kọ́fà ẹ̀sẹ̀ yóò kọ́fà ẹ̀sẹ̀ ṣe ma ń kọ́fà ojú irú yẹ kí omi ojú rẹ̀ náà freeze náà ní temperature yes ní temperature yìí ọlọ́run jẹ́ kó mi ojú freeze ó ti fi anti-freezing agent sílẹ̀ ìyẹn ẹ̀dá kìtàgbára ẹ̀dá kàyìn ẹ̀ tìkọ́ tí lọ́gbàrà mọ́ ẹ̀sẹ̀ àkọ́kọ́ temperature agbára rẹ̀ òkà ẹ́ bó bá ti ẹ̀ka fún yàrá rẹ̀ tó ń lo air condition air condition olóògbé lójú òun lójú àwọn òkun yìí kò sí bọ́lá ọba ti dá ojú in tójú ó fi function well ó fi sílẹ̀ ó dá etí bójú ṣe wà yìí ní sí báyìí ó jẹ́ kómi rẹ̀ kò ní freeze ó wá jẹ́ kómi rẹ̀ ní salt tó níyọ̀ gbogbo wà fúnfún gbogbo tó bá kó sí ọ lójú pé dọ̀tí bá ní yóò nù tó bá yẹ pé kòkòrò bá ní yóò pa hmm? bó ṣe dáwà nífin ó dáwà sí pé nífin àwa ga sókè nígbà tí ó wà dára nǹkan mi tóun tó rí tẹ̀ wálẹ̀ báyìí ràǹkúmí ò wá lọ́wọ́ tóun fi lè gbé dọ́ọ̀tì kó ẹgbẹ́ bá wà nígbà tí dọ́ọ̀tì bá wà láti àlùbáyìí ilẹ̀ ilẹ̀ lọ ràǹkúmí wá kò lè sí báyìí tọ òun sì wá ń gbé dẹ́sáàtì ibi tí dọ́ọ̀tì tó kù bóò ní ṣe ń protect dọ́ọ̀tì. ẹ̀rọ tó lọ́n ti fún ṣẹ́yìn náà kún ṣẹ́yìn ojúṣe ẹ̀jẹ̀ olójúṣe àti ìṣẹ́gun àyè ìṣẹ́gun òjúṣe àyè. sódà tí dọ́ọ̀tì bá tún bọ̀ kíní ẹ̀ ní ọmọ sígbà wáìpà ṣùgbọ́n lọ́ọ̀ mọ̀ mi tó dáa sí tó bá da èèyàn yìí wá sí wáyé àwọn nǹkan tá a máa rò pé bí kúbáyà kan ṣẹlẹ̀ fún ara rẹ̀ ni tá a bá wọn bí ṣe ń ṣẹlẹ̀ á rò pé àà ìdúná sí ọlọ́run náà ló náà fẹ́ fẹ́ràn wa tó báyìí sẹ́ni gbogbo nǹkan tá a máa ń tọrọ ọ̀dọ̀ ọlọ́run ta òkúkò fún wa èyí tó fún wa gan àti ẹ̀ lójú bẹ́ẹ̀ ṣẹ́tẹ̀ bá fi lè sọ ní pé ọlọ́run mi ò tí ì jẹun ó sì wà ní ayé ṣe ẹlẹ́nu tó fi sọ fún pé a jí láàárọ̀ à ń sùn nígbà ń sùn wípé òru wà ọlọ́run bá ti prógrámù clock aago wà lára wa biological clock circadian rhythm ṣẹ́rí tí mú wa táàmà fi ń sùn lóru ẹ̀yìn sọ̀rọ̀ pé àwọn fẹ́ lọ lè sún ó lẹ́sì pé tó bá padà yàrá kan gbá kọ́lẹ̀ lójú ọmọ sọ̀rọ̀ lọ ó padà sí sùn ẹ́ òun ni wípé ọlọ́run ọba dá àwọn nǹkan sí wa lára melatonin melatonin iṣẹ́ tiẹ̀ òun ni wípé gbogbo tó fi wà active metabolism rẹ̀ energy tó ní láti wà active òun ni ó máa regulate tó bá ti mọ̀ pé lọ́sàn-án metabolism rẹ̀ lọ́sàn-án oníjẹ energy bó ṣe ní dẹ̀ntọ́ level melatonin ó máa ga láti fi jẹ́ kí energy rẹ̀ náà máa lò pé because o ní di energy tó fẹ́ lọ pé ọ̀sán ló wà tí bá ti ń di ìrọ̀lẹ́ tí ń dalẹ́ level melatonin ó máa wálẹ̀ òun náà máa switch off gbogbo àwọn nǹkan tó ń fẹ́ energy ẹ̀rọ ẹ̀yìn switch ẹ̀ off pé lọ sinmi ọkọ̀ tilẹ̀ ṣáà pé díẹ̀ díẹ̀ ló máa fi ẹ̀fẹ́ ọkọ̀ tì yẹn ẹ́ ọ máa sọ lọ pé ẹ̀tún tì yín náà ah, wọ́n padà ẹ̀rù wọn pé ah, ó ti ọjọ́ ẹ̀ tì yín ẹ̀yìn gbà tó bàrà àti tìta ò ní choice ó lọ sọ ni sọ ẹ wá béèrè pé kí ni wọ́n rẹ̀gúlétì kí ni melatonin fi mọ̀ pé ọ̀sán ti dé òru ti dé owó ẹgbẹ́ ìyàwó ẹmọ tọ́rùn bá ti bẹ̀rẹ̀ sí yọ tẹ́gbà tọ́rùn yọ ìgbà tọ́rùn bá tó yẹ làwá tó rí bọ̀ ẹ́gbà jíwọ̀rùn melatonin lè sẹ́ǹsẹ̀ tó bá ti ń di bí ọwọ́ àṣùgbà tẹ́lá sájàrí tẹ́ yọ òrùn ní bọ̀ ìdẹ́gbẹ̀lá sájàrí òrùn ló wà sálẹ̀ iná ẹ̀ ló tàn sókè melatonin ti bẹ̀rẹ̀ sí sẹ́ǹsẹ̀ tó tó ń bá ti rí yẹn yóò ti máa switch on gbogbo ìgbà ló tó múra ọ ah, ah. ọkẹ̀ ìgbàfẹ́ ilẹ̀ ti fẹ́ máa ẹ̀ oòrùn tọ́ ẹ tóòrùn bá ti ń pọ̀ sí lẹ́sì tó mọ́ báyẹ̀ yí pé àwọn ah, sí ìṣòdé tó oòrùn sì tó mọ́lá àwọn tó bá rí pé nítorí gbà tóòrùn bá tó yọ tọ́kó tó yí tó dàdá wọn la klọ́ọ̀kì ẹ̀ ti ní pọ̀ ó ló kọ sọ́ńpẹ̀ ipe ó ti gbà tóòrùn bá yọ tọ́ báyìí

so ilé lẹ́sìn ní pé ńgbà tọ́lọ́ fẹ́ sọ̀rọ̀ òun kọ́ ọlọ́ni wọ́jà àìlá náà mọ́kùn ṣùbáàtà sẹ́mọ̀ tí mo ṣùbáàtà sẹ́mọ̀ tí ń jẹ́ sáàtù kí làmọ̀ tí ń jẹ́ sáàtù ẹ̀sà ẹ̀sọ̀ fún mi kí làmọ̀ tí ń jẹ́ sáàtù ní ìtọ̀ bá mọ̀ tí ń jẹ́ sáàtù sáàtù sátọ̀dẹ̀ sẹ́yìn náà bá ti wèdè lágbáwá tó bá bí pé ìjọ wo bẹ̀rẹ̀ nínú ọjọ́ ọ̀sẹ̀ ìjọ lọ́jọ́ bẹ̀rẹ̀ tó lè láti pè ní one monday kí ló ń jẹ ismail two ẹ tí ìṣe nǹkan tòlàfà three wọ́n ìṣe nǹkan àrùbíà four ẹ tọ́ ìṣe nǹkan kọ̀mí five júmọ́ àtòkọ́lọ́ ọba ló sọ òun ló kọ́ láàrin tó sí ẹ́n so ìtumọ̀ ẹ̀ ni pé sátọ̀dé ni ẹ́ndì ọ̀tẹ̀ pé ọlọ́run ní wájà ná nọ́mbà kó sùn bá ta oorun ní láti kọ́ọ̀tì yín off from activities yín nǹkan tó yẹ kọ́ọ̀tì ń stop pé that is ẹni tó ti ń ṣiṣẹ́ bọ̀ láwọn yóò fi mú jọ sáàtì lọ́jọ́ ìsinmi wọ́n parọ́ mọ́ ọlọ́run pọ́ ọlọ́run sinmi ọlọ́run sinmi àmọ́ làwọn fi mú jọ sinmi sáàpù mẹ́rin kí nǹkan kọ́ ti pé èyí tá à ti ń ṣe bọ̀ mo kọ́ ọ̀tẹ̀ ọlọ́run ní tóun ṣe oorun yìí lọ́jà náà mọ̀ kó ṣùgbọ́n a ṣe oorun yìí tá a fi kọ́ ti yín ọ tó ní ìpín gbàtẹ́ bá jí nǹkan a rì ní ìwé padà sí i tá a kọ́ ti yín sí melatonin ń ṣiṣẹ́ lára jẹ́ ó sáà mọ̀ gẹ́gẹ́ sẹ́yìn Kéde bọ́ lórí o, kò lójú o, kò ní kankan o. A kàn tẹ́sì tó wà ń bẹ̀. Pé ó kọ orin káfún ẹ̀sùn ló kọ bẹ́ẹ̀. Bọ̀ òun ní bá ti tẹ̀. Sẹ́mọ̀ tó ń jọ́ tọ́lọ́run bá bá fẹ́ fi ìyà ṣẹ́kú, ó sì kú. Ẹnẹ́jì ló sọ lẹ́nà ìgbì. <laughs> Eh, yóò tẹ̀ ń lẹ́kùn ní rẹ̀ ọ tó fi kú. ó bá nìyẹ kó o sùn kú tó o ní ìdí náà ẹjọ́ bẹ̀rẹ̀ pé bẹ́ẹ̀ tó ní mẹ́jìdé mẹ́jìdé ọgbọ́ pé má wà sẹ́ńsìtì ìṣòro wọ́n kàn máa jí ọ náà nì ẹ́ ò ní jí ẹ̀rùn ò sì sí ìjọ àti ìsọpípa o ẹnìgbà tó tó tọ́nà bá fẹ́ pa òun yóò wà bí tó dàrẹ́kì wá pàdé rẹ̀ yóò dàwọn ìdánù ìwé ní òdàrẹ́kì ń fẹ̀dọ̀ ọlọ́run ọlọ́tí wà expose you ọlọ́tí wà expose you so now ẹwà gbọ́nà bá ti ṣe wá alẹ́bí ahsana kún ilẹ̀ tó nǹkan ọdún tó máa hàlà gbogbo tọ́lọ́run bá dá pápátá ló ṣe dáadáa ó sì tún dá ìdìbò ló ti ṣe ṣe wá ní bọ́lọ̀ bá ṣe wá ń ṣe nǹkan wa ọlọ́run wá ní Al-Latif Al-Latif wọ́n bá ti tẹ́ sọ̀rọ̀ ẹ̀dá rẹ̀ gbọ́n Ala ya'lamu man khalaq wa huwa al-Latiful Khabir ṣé ẹ̀dá ṣé kò mẹ́ni tó dẹ́dà ni ṣé kò mọ lọ́ǹdẹ̀ tó rẹ̀ gbọ́lọ̀ sẹ́wọ̀n pé àmọ́fà ọlọ́ọba aláàánú àbí bẹ́ẹ̀ àmọ́ ma tí ń jà àánú tó mí ìrìn àkan ẹmú tùmọ̀ kan ni àmọ́ sẹ́wọ̀n pé tùmọ̀ táwa máa mú ẹnu jíjẹ nìkan sí jíjẹ nìkan tó pé ṣé o mọ̀ pé bó ṣe jí yẹn ló kó jí aláàtì ah, ìrìn tó bá ti máa dúró ìdẹ̀ra tọ́lọ̀ ti ṣe fún ọkọ̀ tó yí ó wá lọ́lọ́run gbàdúrà rẹ̀ ewó ó ti ṣàdúrà gan tó ti gbà ẹ́ ó ní pé tẹ́ bá ti wo bí Yorùbá ṣe rí àwọn ọkọ̀ ọlọ́run ti máa ń mú èyí ti jíjẹ bẹ́ẹ̀ òun ọmọ jíjẹ lọ jíjẹ lòun náà wá òun wá bí ó sà lẹ́nu bí ṣe máa ń títẹ̀ ọlọ́run bá gbé bóòlù ṣe wà lè ṣe fún un òun ló mọ fífà sí lẹ́mí wọn yóò gbé pé ẹ báyìí nàìjíríà ṣe ó fojú kiri wọ ọlọ́run rẹ̀ ṣe ọlọ́run ní pé mẹ́jẹ kí n fi ti ẹnìkan ṣe ẹmọ gbáàdì mẹ́jẹ kí n fi ti ẹnìkan ṣe pé ìwọ máa pe ọlọ́run ìwọ máa lọ sóògùn ìwọ máa lọ ṣọ́ọ̀ṣì nǹkan àjọ dà á papọ̀ pẹ̀lú tani. yóò hmm? sà lòun káàsì pé mo fẹ́ jẹ tó bá lè fún mi sáà pé bí ìwádìí máa ń sọ ọ́ yóò bọ́ òní commitment sí kẹ̀kẹ́ tí ń sí kọ́dà tó sàárẹ̀ ẹ̀gbọ́n kiri rí yorùbá kò ní commitment nítorí òun ó jẹ lára nǹkan tí ń sìn lòun wá kọ́dà tí ó sàárẹ̀ ọpọlọ òòṣà náà ló gbé ọmọ ẹ̀sìn yóò sọ fún sà pé òòṣà wà o bó bá lè gbé ní ìmúlẹ̀ bó ṣe bá mi ọ̀sá rẹ̀ náà òun lẹ́fún báwọn ìyá wa náà ń jọ nígbà táwọn bá látàlájú gbogbo táwọn náà ń kọ́ bí àtàlájú òjú kí ni mo fẹ́ kó o ṣe fún mi lọ kí ni mo fẹ́ kó o ṣe mi fún mi lọ òun ìsanwó ni oúnjẹ ẹ̀gùn ọ̀ọ̀tá ilé oúnjẹ ẹ̀gùn ọ̀ọ̀tá òde àtàlá àti gbèmí ní ó lágbèé náà gbogbo tí ẹ̀ bùkátà rẹ̀ nìkan ló mọ ọlọ́run rẹ̀ fún ẹ́ bùkátà rẹ̀ nìkan tàbídò rògbòbíyà wọn ń pè rògbòbíyà ni wípé kí èèyàn máa bọ́lọ́run lò sí bùkátà èèyàn nìsí ẹ́ nídìí èèyàn sọ́lọ̀ òní rògbòbíyà òun lẹ́ẹ̀tì rí pé gbogbo ọ̀pọ̀lọpọ̀ àdúrà tó wà ní Kùránì náà ló bẹ̀rẹ̀ rọ́bà náà ni wípé ní ìdí ẹ̀dá tọ́lọ́run lọ́lọ́run ọba fi ń jẹ́ rọ́bù fún oúnjẹ ìsọ́ òjò ìgbé lálàáfíà kí sùtá mọ́ sí ọ́ kí jírí kan ṣe rùbí ọlọ́run náà nígbẹ́ rọ́bà náà ọ́n ìdàlí òun ìkéjì òun ni uluhiyya ìyẹn ni bí ti ẹ̀dá tọ́lọ̀ bíútì ẹ̀dá tọ́lọ̀ dàtí tùbù bíyà ni pé ní ìdí ẹ̀dá lọ́dọ̀ọ̀lọ́ ibi táwọn èèyàn wá fẹ́ dá ọmọ ni pé ní ìbù nìkan jẹ́ ọlọ́mbò ni mo ní ìbù ẹja báyìí fún lẹ́jà tán yóò fà ọlọ́run mo ní ìbù báyìí ọlọ́run wọ́n fẹ́ sáàkì ní ibi iṣẹ́ ẹgbọ́n kó ti kàrí pé òsà kátá gbé pamọ́ sí kan tó kà máa jọ wá ní kó o tó yanu ní ìdì ọlọ́run ọba tó ẹni tẹ̀ ọlọ́run òbí kò sí ní tó lè bẹ̀rù nìyẹ́sà ní ha ní kó rẹ̀ ọba rẹ̀ kọ́dà tó fi okùn bàtà rẹ̀ kó jágbó ní ọlọ́run okùn bàtà ní ti já o ọlọ́run òbí kan ní ọ̀ sókùn bàtà lọ́wọ́ ń pè ní bí ọlọ́run òbí ẹ̀gbọ́n sírò ọlọ́run bàtà ní tí òbí ní kí ló tàbí wọ́n fẹ́ pẹ̀lú mi so olùbíyà ni olùhíyà ni tàbí tẹ bá ti wá wo Yorùbá lẹ́mọ́ ṣe sọ ẹ máa wo kọjú máa ń jẹ́ Abdulrazak ó kọ tó kọ́mọ̀ jù láàrin Yorùbá Abdulwasin example wà sí ṣọba jù ẹ máa wó kọ Abdulrazak Abdulwahab Abdulganish Abdulwahab Abdullatif gbogbo èyí tó bá sàti mú jíjẹ wá òun lòun mú pé ẹ́rẹ́kùn ó kọ ọmọ yìí èwo yóò jẹ́ kó wọ́n pọ̀ sí ọmọ ìlú náà alùgbẹ̀mí ìlú ẹbà ń fi ábùsí ẹbá sọ fún pé a ah, iná àwọn kọlọ́n tó dá ní àtàwà àbọ̀bá tí wọ́n gba túbá rí túbá túbá bò wọ́n máa tẹ̀lé lọ́tọ̀ alẹ́ ìfẹ́ inú àwọn kọlọ́n ọba tó dá tó lè mú almomin tí ìjúmọ̀ rẹ̀ ọba tí mo fún ẹ̀ ní máa ní ẹgbẹ́ àmàṣàdé olórin jẹ́ èyí tí ìjọ mọ́ wà nìkan lòun mọ́ hmm? ọlọ́run bó tako ẹ̀sẹ̀ ọ̀tún ṣùgbọ́n àbíkàlà yìí tọ́ aláfíì ẹ máa tẹ̀lé mi lédè lágbára tí mo bá ní látọ̀sàbí àti lápùfà lápùfà ń bẹ látọ̀sàbí bẹ méjì náà nà látífù ẹ máa gbọ́ látùfà bẹ tí bá ní látùfà ó mìnì kí nǹkan kó ṣe pé ó tún rí kò sára kò jẹ́ pa ìmọ̀ bẹ́ẹ̀ gbọ́dí pé nǹkan èyí tún rí kò nípa wọ́n pè ní látùfà ẹbá fọ́lù nù nǹkan èyí jẹ́ ó tún kò nípa tí o bá rí pé nǹkan yìí o ó smooth tó bá tọ́jẹ̀ ó smooth kò wà coarse tàbí kò máa hawọ́ ṣe ẹgbọ́n mi látùfà tó opposite ẹ jẹ́ dákọ̀ ó wọnú hmm? látùfà tí opposite ẹ jẹ́ rọ́pọ̀ ó ti rí láti fà tí opposite ẹ̀ jẹ́ sọ́gbùrọ̀ ó kéré hmm? nísìn báyìí tí mo bá rí nǹkan kan tán bá ní ó tóbi tó pé gbogbo èèyàn tó bá kọjá gbogbo èèyàn ní ọ̀gbáfẹ̀ tó pé tóbi bí àjànàkú àbí pé àjànàkú kọjá kí ó kọjá mo rí nǹkan fìrí ó tóbi kọjá kọjá ó fẹ̀fẹ́ ní orí tọ̀ ọ́pọ́sìtì irú nǹkan tó tóbi báyẹn tọ́bí tó bá kọjá ò ní mọ̀ kó kọjá a ní nǹkan yóò lápòfà ẹgbọ́n mi tó bá ṣe kí a bá ní nǹkan tó ṣe pé nǹkan ẹ̀yẹ mọ̀kàkẹ́ eléyìí tútù máa pé ó kéré débi kó nífẹ̀ẹ́ notice àbí nǹkan yóò ó sọ́f ẹ́ débi pé tó bá gbá mú gẹ báyìí o nímọ̀ pé bá nǹkan kan mú àbí látùfà wọn pẹ̀ àbí nǹkan ilé ó tí rí kò nípa ó tí rí kò nípa mẹ́tẹ̀ẹ̀ta yìí ìtumọ̀ látùfà ní ṣẹwàá mọ̀ túnmọ̀ ẹ̀ ṣẹwàá mọ̀ bí tó ṣe rí then another látọ̀fà òun ni látọ̀fà bíi ó ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lú ẹ̀ in tí wọ́n ń pè ìtumọ̀ al-Latif kó tó kan àlàtífà láàánú òun lọ bá tó ṣe wípé tó bá fẹ́ ṣe nǹkan fáwọn ẹ̀dá a ṣe lọ́nà bí tí wọn ò rò pé yóò ti wá yóò ti máa ṣèdẹ̀ra fún wọn tí wọn ò sì ní mọ̀ pé bẹ̀rẹ̀ agá ti ń ṣẹlẹ̀ sáwọn kò sì ní ní wọn lára wọn ò sì nílé dìtámì pé ibo ni ó ti wá ẹ́ yóò sì fi nǹkan ńláńlá hàn wọ́n tó lè fi kékeré ní òfin ẹ̀jẹ̀ ara tún máa lọ̀tí fún sọ òun wá lẹ́rìí ibi tọ́lọ̀ bá ti ń lò ẹgbọ́lọ̀ bá ti sọ Luqmanul Hakim ń sọ fọ́mọ̀ yá náà yẹ̀ ìwọ́n mọ̀ mí kékeré ìnáhà ẹni iṣẹ́ tẹ́yàn bá ṣe ẹni iṣẹ́ tẹ́yàn bá ṣe ìntakùn mìkọ́lá habbatin habbatin tó yẹ pé iṣẹ́ kékeré báyìí ni tó dàbí káníbi kọ́ọ̀nù kọ́ọ̀nù ọkà bàbà kọ́ọ̀nù ọkà bàbà kọ́ọ̀nù ọkà bàbà ó kéré àdúgbò kéré ó kéré gbogbo rẹ̀ ní màfúwà bó ṣe tó wá kéré tó tó wá pamọ́ fatakun fi sọ́kọ̀rọ̀ ó wá tún mú kọ̀rọ̀kọ̀bà ó wá lọ jù sínú àpáta ẹgbọ́n kẹ́yàn wá náà àpáta sóbì nǹkó mú kọ̀nà láti yà lọ jù sínú àpáta òun fúnra ẹ̀gán bọ́ bá jù sílẹ̀ lẹ́ẹ̀gán onímọ̀ tó wà bẹ́ẹ̀ atún àlọ́jù síbi tó tún wọnú ọ̀fìsàmà wá àti ọ̀fìsàmà sẹ́mà wà Allah ọlọ́run mú inna Allaha latifun khabir ọlọ́ọ̀bá latifun khabir ṣẹ́rí yẹn ìtumọ̀ ẹ̀ ní pé ọba tó ṣe pé tó bá fẹ́ ṣe ẹ̀kan pẹ̀lú ẹ̀dá ẹ̀ á ṣe dáadáa sí wọn á sàánú ẹ̀ sí wọn á sàánú ẹ̀ wọn ò wá ní fura kì í sọ̀nà tí ó ní wọn lára yóò ti máa ṣe fún wọn tẹ́lẹ̀ kan fẹ́ pa á tẹ́lẹ̀ kan gbogbo wa ọlọ́run bó sì ṣe lọ́nà tó pé ní nǹkan tóbi tí wọ́n hàn sí ẹ̀dá rẹ̀ pé nípa burú ló fẹ́ ṣe olómẹ́sì gbàgbà rẹ̀ torí tó bá lọ lè gbé e wá lọ́nà táwọn ẹ̀dá bá mọ̀ ẹ̀dá ọ̀sọ̀ pé òun fẹ́ búlọ́pù ẹ̀ bẹ́ẹ̀ni tó bá gbé e wá lọ́nà tẹ́lá bá mọ̀ ẹgbẹ́ fún ilẹ̀ ìzáfù méjì mẹ́ta nù fún òun láwà á ti mọ̀rọ̀ ọlọ́run ọba àwà fi pè é kìí ṣe àìmọ́mọ̀ sí mo kọ ọlọ́run ọba àwọn máa ń fi àgbàládá lóòótọ́ ṣùgbọ́n àfikàn ní mẹ́ntàǹpẹ̀ àti mẹ́ntàǹpẹ̀ ẹmọ ọgọ́rùn ọba jẹ́ ròyìn nígbà tọ́lọ̀ fẹ́ pàṣẹ àárọ̀ rẹ̀ kí ló fi bá rí omi àbí kí lọ́rọ̀ fún omi yẹn ó pè ní albahar ó pè ní aliyamu àbí àbí aliyamu ibùdó ó yẹ ń kálukú ibùdó lè pààyàn rẹ àbí bọ̀ tẹ́ẹ̀rù pé yóò ṣeé ṣe nígbà tó pé ibùdó ní bá ń pààyàn rẹ di sẹ́mu ibùdó lọ́lọ́ ní kí yà Musa jọmọ ẹ̀ṣẹ́ rẹ̀ sí. Ah, kí ìjú sí ibùdó ẹgbẹ́ sẹ́mu máa ń sọ pé ah, ẹfẹ́ pa ni mi ò pa mo fẹ́ sèfẹ̀ níbi ah tí ò bá ṣe pé rọ̀nà òun lọ́lọ́run bá gbé ìgbà ṣe mọ̀ pé ọlọ́run bá fẹ́ kó ṣe pé mo fẹ́ ṣe ń dédé bí kí ọpọlọ ẹ̀dá mà pé anybody tá a bá ti lè bá nú búdò in tó súnmọ́ ni kó fẹ́ parun òun náà ni fìlànà òfin ní fura tó bá yú ọmọ eléyìí

látàtù lóòrùn ẹ má pọ̀mọ ilé àṣà àyànfà àná yóò wúlò fún wa áwọnà tàhídà òwúwà ládà àbí ká mú lọ́mọ ọlọ́run wá ń sọ pé pàtàkọ́tọ̀ hu alùfẹ́ bí àkúnà làhún àdúwà wàhálà pé ní ẹ́ǹdì tọ́lọ́run ọlọ́run ti gẹ́ síbẹ̀ pẹ̀lú lútfẹ̀ ọ̀tá lọ́mọ ìyẹn ò jẹ́ fún fìràhùn ìbànújẹ́ ni ó jẹ́ fún ṣùgbọ́n ní ẹ́ǹdì fìràhùn kó jọmọ fún wa kó sì wúlò fún wa ọ̀nà tọ́lọ̀wọ̀n bá ń gbé ìgbà yẹn tó fẹ́ fi séèfù Musa kò fẹ́ séèfù ẹ̀ nìkan pé ká má pa ó tún fẹ́ kó tó nífù ọmọ ọba ṣẹgbọ́n mi ṣẹmọ̀ pé nígbà ní ìbẹ̀ téèyàn bá ń tọrọ nǹkan níjọ́ téèyàn bá ti fẹ́ kú táwọn pé sáà lágbájá bá fẹ́ drone ẹ lè gbọ́ fún lẹ́nìkan fẹ́ tẹ́lẹ̀ lódò wọ́n ni ọlọ́dà fún mi lóúnjẹ òsúnjẹ má immediate need ọlọ́dà fún yọ ní ẹ bọ́tọ́nà bá fẹ́ kẹ́yìn yóò tún ti bọ́ yóò tún bọ́ ti ṣètò pé lẹ́yìn ìgbà tó bá tún yọ tán n tó tún jẹ n tó tún di ìkẹ́ tó tún ṣẹlẹ̀ sí ọ òun wà dé kó wà lọ́nà àgbà tó fi rò pé bóyá ó kú ni pé ìkẹ́ tó fi lè pé òun ni

àkọ́rọ́jà ni nínà stage ọlọ́run mú mi jáde kó nu ẹ̀wọ̀n wàjá àbíkún nínà ìbàdí ó sì mẹ́yìn náà wá látòkò àwọn àfáà ni kìí ṣe pé tí ń wí ni pé ẹkùkú lẹ̀ wá sí gbòòrò tó pé bàbá rẹ̀ ní ń bá sọ̀rọ̀ ànábì ọlọ́run bàbá rẹ̀ òbí rẹ̀ ni ó dáa pè ní pé ọlọ́run ọba tí kí ayín kò jẹ́ kí di payín mọ́ èyí tẹ́sẹ̀ máa láwọn èèyàn pé ẹ̀rọ máa rágbọ́n jẹun ẹ̀tì wà ń bí ẹ̀mọ̀ jẹun ó nínú ọjọ́ àdìkú náà ìbájú tọ̀ ní bá di anẹ́zàgà ṣe ìtọ́nù bẹ́ẹ̀ ní ọdún ẹ̀fọ́ lẹ́yìn ìgbà tí ṣe ìtọ́nù dá wàhálà alẹ́ láàrin ní àtàwọn ọmọ ìyá mi ẹ̀kọ́ aláwọ̀kọ́ táwọn kọ́kọ́ bí aya kí n tó dìbì parí aya ẹgbọ́ tí tírísù bá fẹ́ máa kàdẹ̀ra ọlọ́run nígbà tó láwọn òbí ẹ̀ nígbà tó ráwọn òbí ẹ̀ wọ́n ti wá pa ìgbà wo ni wọ́n break last ibi tó ti break ni wípé wọ́n jù sínú kànga àbí ṣe bí yóò lẹ́yìn pé jù ti bẹ̀rẹ̀ pa ọlọ́run ṣe dáadáa fún mi wọ́n jù mí sínú kànga ẹ̀ rọ́ọ̀sì bàbá rẹ̀ láti gbọ́yìn bọ̀ ó mi tẹ̀ kò sọ ẹmọ tó wà tó jùlọ ibẹ̀ nísìn bàbá Yusuf wà mẹ́ ìyá Yusuf wà mẹ́ àwọn ọmọ ìyá rẹ̀ wà mẹ́ Yusuf fẹ́ràn wá rí káńtì àlá tó ń sọ fún bàbá òun bọ̀ tó wá sọ́mọ̀ sọ eré tọ́lọ̀ ń ṣe fún kò wá bẹ̀rẹ̀ yí pé àkọ́jà ní mílà dúbí tọ́lọ̀ bá sọ fún mi ó mú mi kó ònú kànga kò bẹ̀rẹ̀ láti bẹ̀ ó bẹ̀rẹ̀ láti àkọ́jà ní mílà síjì ó mi jáde kó ònú ẹ̀wọ̀n kí ló fà tí ó fi omi tẹ̀ àwọn ọmọ ìyá rẹ̀ wà ń bẹ̀ ó ti tọ́kàn wọ́n lójú tẹ́lẹ̀ mẹ́tí tẹ́lẹ̀ kò yíjú náà yẹn yíjú dákùn tọ́ra fún ìyìnfà ó ti wá sàmójúkò fún ọkọ̀ tún wá fẹ́ angel feelings wọn máa iṣẹ́ ìfẹ́ ìṣẹ́ ìlàtọ́ ìsìnkú tàbí ìṣẹ́ máa gbé nígbà tí wọ́n ti fòmí jáde fóònù kànga àwọn ọ̀yá òṣèlú pé ó fò ó fò ìgbé aláàrísà gbọ́n látẹ̀fẹ́ ríbà àlẹ́kùn ìyọ́kùnkùn náà lákùn lórí ẹ má tó jẹ́ ẹ̀ẹ́bá ti tẹ́ra àforíjì ó fò nígbà tó fò tán nígbà tó fún débi pé ẹ̀rọ tẹ́ yusuf sọ̀rọ̀ ẹ̀kọ́ pẹ̀lú àwọn ọmọ rẹ̀ kò sọ fún ìfẹsẹ̀ náà bọ̀ yusuf tó ń sọ lọ́nà tó tó fi feel bad ó ní bá di anazaga ṣètọ́nù bẹ́ẹ̀ ní ọ̀bẹ́ ní ìwọ̀ láàrin lẹ́yìn ìgbà tí ṣètọ́nù dá wàhálà alẹ́ láàrin bàtà ọmọ ya ẹgbẹ́ àwọn ni ó dá wàhálà alẹ́ o àǹtẹ́gbẹ́sì òde lágbáwa sẹ́rí kẹ́lmà nazaga kẹ́lmà nazaga kẹ́lmà tẹ́ lè lò mùtàdíyàn lágbájá ó kọ́ sàbúrú fún mi àbí lágbájá ó ṣe tí ò dá fún mi yes ó lè ní because ọlọ́ọ̀bá ló bẹ wọ imá yanzagannaka mina ṣaitani nazgu yanzagannaka tó bá ní tó bá yẹ́ sọ ni ní ń bá di annazaga ikhwati àbí annazaga ní ikhwati àwọn ọmọ ìyá mi wọ́n ṣe tí ò dá fún mi kò sọ ń jọ sí wọn ó fi ṣètọ́ sáà ó wá tẹ́ra ìnáà sí ń bá rí anázaga ṣètọ́nù bẹ́ẹ̀ni ọ̀bẹ́ iná pẹ̀kọ̀ ní ṣètọ́nù dáwà lálẹ́ láàrin àwọn kan yá bí fẹ́ wọ́n ń ka ogbó orí tọ́lọ́wọ́ bá ṣe fún yẹn ọlọ́wọ́ bá mú jáde kó ní ẹ̀wọ̀n ẹgbọ́n tó ń tẹ̀ iná rọ̀ bí làfíìfò nìyẹn àìsà kò ní iná rọ̀ bí làtífò bí làtífò nì èyí tá a mọ̀ dáadáa ní àlùfò bíi látọ́fàgbè ó sì pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lú ó sàánú ẹ́ àmọ́ làtí fún yìí àwọn àfáà ní túmọ̀ ẹ̀ yẹ́dúnú kan yìí màṣẹ́ màwùlá ó ní pé kí ọlọ́run ọba kó tẹ́kì àlámọ̀ rí yàn ní pẹ̀lú àwọn sábàbí kan téèyàn lọ́wọ́ sí nítorí eré ìfihàn ó ní àlùtùfù láwọn ẹ̀yẹ wówó alẹ́bí Yusuf wà mẹ́wọ̀n ẹni tó jẹ wà mẹ́wọ̀n ó sọ fún ó sọ fẹ́ jẹ wà mẹ́wọ̀n pé dákun wọ́n fi ìyà jẹ mí ní àbò tí wọ́n ti fún mi ìwọ́n ti ń jáde tó ní indarotic dákun ọ̀gá rẹ̀ rántí mi lọ́dẹ̀ ṣàfọ́n ló fẹ́ lọ sí fúnra ìlàmù lọ́rántí mi kí ọlọ́run wí ọlọ́run fa ń sáwọ́ ṣe ìtọ́nù tó pàrọ̀ bì ọlọ́run jẹ́ kó gbà yìí ṣètọ́nù jẹ́ kó gbàgbà ẹ àwọn ọlọ́wọ́ ni lẹ́yìn tí pé ṣètọ́nù yóò pàlábítà sí stage bí láàfin ó wà ní ẹ̀wọ̀n ó sì lò yíẹ̀ látọ̀dún mẹ́ta ìgbẹ̀ ọdún mẹ́ta ara ló fọ́ ọlọ́wọ́ ọba tọ́lọ́ fẹ́ ṣe fún mi pé ọlọ́run ò fẹ́ kó jáde lẹ́wọ̀n ní táìmù tó bá jáde orin ló ní kún ṣe tó bá jáde ní tó kàn ṣe ni pé ah, wọ́n lé ẹnìkan wà mẹ́wọ̀n ẹ̀mú jáde ṣùgbọ́n kankan ń bẹ tọ́lọ́run ọba fẹ́ kó wà kúrò ó ní pé ó fẹ́ fọ́ra rẹ̀ mọ́ pé mi ò ṣe jìnnà pẹ̀lú ìyàwó ọ̀gá ọlọ́run tó kí ìtọ̀ sílẹ̀ títí dìgbà tó bá fi wá lálàá nígbà tó bá lọ́la lọ́kùnrin yóò ṣẹ̀nà jù pé ah ọmọ ìfẹ́ bẹ̀rẹ̀ wọn ṣe mọ̀ pé nísìnyí wọ́n ní ìjẹ tí ó tó tó alábá ní àyí ọlọ́run ti kírètì ní ìdì fún Yusuf láti rákọ́ṣe ẹ̀bẹ̀ ní tálákọ́kọ́ tálákọ́kọ́ ẹ̀bẹ̀ ní ìgbẹ́dàkùn ẹ̀yẹ mú mi jáde ọba lọ pé ah, ọ̀rẹ́ mi bẹ̀rẹ̀ ṣùgbọ́n ní ti báyìí ó ti di bá àwọn ní ìjẹ ó wá ara kọ sí yusuf dákun àlàbẹ́ ìyìn ní tọ́lá àṣán ẹgbọ́ ló yanjú àwọn obìnrin tọ́lá pé mo jẹ ìṣẹ́rá lẹ́wọ̀n tó wọ́n ti níjẹ̀ yìí ṣẹ́yí tọ́lá bá fẹ́ ṣe lútfù rẹ̀ pẹ̀lú ìyẹn gbà mí yóò wá kírètì níìgì fún ọ yóò dé káwọn yẹn níjẹ̀ kọ́lá kan má fẹ́ràn rẹ̀ wọ́n bọ̀dọ̀ ṣe tó fẹ́ ẹ̀rọ ẹgbẹ́ mi ẹ má jà lútfù ọlọ́run ọba tóbi kọjá pé ká ní ó dìgbà táwọn yẹn bá tó fẹ́ràn mi ká tó kọ́mọ́ fẹ́ràn rẹ̀ ọlọ́run ọgbó kìí ní ìdí tí wọ́n ní ìdí ẹ̀ fọ́nà kọ́mọ́ fẹ́ràn rẹ̀ wọ́n mọ̀ sí ra baraba náà gbé ah, ah, àṣùwà láìkọ̀ ọkùnrin yìí wọn ò ní ìrìn kankan sí àdúgbò rẹ̀ ó dàbí kéèyàn wà ládùúgbò ni wọ́n láwọn méjì ń ta fúlẹ́ẹ̀dì lágbà ìwọ̀n ta gàrí sẹ́wọ̀n àwọn kan bẹ̀rẹ̀ náà gbà gàrí tí wọ́n máa ń wọ́n òní èmi lọ́dọ̀ yàrá gbájá mọ́ yóò wá dídọ̀ sátọ̀dé kan nìkan ní wà mọ́ ọ̀rọ̀ ọkọ̀ jáde láì ó kó wọn ní pé àà ah, ọlọ́dún ti jáde ọlọ́dún ní kó jáde ọlọ́dún ó láìjẹ̀ ṣùgbọ́n ní ìjẹ̀ ó sà jáde pé ah, ah, oh. ó tún pè é lẹ́yìn ẹ̀dá ní òsín lé wọ́n ti lọ́gbọ́n áá òsín ah, lé gbogbo ó tún wò pé gbogbo bí ẹ̀sẹ̀ ìṣe ìṣe wọn mà ẹni tó ń ta àgbà yóò mà ọlọ́run ti sọ àníbẹ̀ ló ti rà á ó tún délé pé ọ̀rẹ́ ẹ̀dùn lọ sọ́dọ̀ ìyá tí wọ́n ní àwọn òfin ṣe ń lè ṣe ọlọ́run bá ti kéré sí ní ìdì fún ọ lọ́dẹ̀ ara ló sọ ẹ̀mí ṣe tí ní ìjọba tí wá kírẹ́tì nídìí fún ẹ̀ńkọ́ èèyàn máa ń ra ọ̀sẹ̀ tó rí náà fi pé hmm? ó dàbí ẹni tẹ́ni kó wá jẹ́ ìmọ̀ọ́mọ̀ kó wá jọba ni tó dẹ̀ sí pọ́ lọ́wọ́ abájẹ́ kó rẹ̀ gbé náà mi ò ní jẹ́ o àfìgbà tẹ́ bá kọ́ sí bá gbá áàzìrí tẹ́mà ó náà ní mọ̀ sọ yàtọ̀ sí pé òní mẹ́gbẹ́dàfẹ́ fi ní jẹ́ ìmọ̀ọ́mù àwọn ọmọ fún condition ọlọ́run bá máa ń fi lútfù rẹ̀ bí ilé oore tí ó bá ṣe fún yẹn ìgbà tí ìwọ́n fi ra kọ̀ ṣe tó ẹ̀dá ò lè rí tó kó wọnú ẹ̀dá ò ní rí tó kó wọnú yíṣù tó yẹ lọ bá wọn náà àwọn obìnrin dára wọn ṣe kí nìkan kan lọba ní ẹgbẹ́ obìnrin tí lọ́lọ́ ṣe fún gbogbo ó ní ìjẹ́ tó fàlà fún pé kí ẹ ṣe àwọn alájàmbá àti nìkan kan ìgbìmọ̀ làwọn làwọn jàmbá ìrìnmọ́ wọn bọ̀ wá nígbà tó wá tó àlàtà ń kọ̀ ọba wa ńlá ìsọ̀kú fún tó sì mẹ́ta làdé iná ìyàwó makínu lónìí ó dẹni tó nípò lọ́dọ̀ wa ṣé àwọn tó fẹ́ dẹni tó nípò lọ́dọ̀ wa ọ̀sẹ̀ tó fọkàn tá lójú ọkùtọ̀ ẹ̀jẹ̀ tí máa ń mọ́lẹ̀ ìdílé tó ẹ̀pá láwọn kan bá mú jáde kí wọ́n sàn ju ọ̀daràn kúrò nínú fúlàṣán tí sáà máa lọ. òun ni kí ni ọlọ́run bá ń lo àwọn àsùbáàbù kan látòrí báwọn ọmọ ìyá rẹ̀ ṣe tìjú kànga lọ́lọ́run ti ń ṣe lútù pẹ̀lú Yusuf tọ́rọ̀ pé tùta ni bó lẹ́yìn sí lútfù ni ibi tá àwọn sọnù ṣe àìsí èèyàn bá mọ ọlọ́run ọba tó sì dúró tọ ọlọ́run ọba tó sì mọ̀rọ̀ yẹn ara tọ́wọ́ àwọn bó ṣe fún ọ ni pé kọ́dà ń jọ tí ìnira ọba kàn ọ́ yóò mọ fún ọ láṣọ rántí pé dáadáa ni ó jà kó o sì lè rí gbé yóò fún yẹ̀ kéèmù láti jọ tán ti Yusuf sínú kànga lọ́lọ́ ti sọ wàhálà ilẹ̀ ìhìlà tó bí ànáwó bí amòrìhìm hádà wọ́n ń láàyọ̀ ṣòro lágbẹ̀rẹ̀ nínú kan ga a máa ń fẹ́ sí yusuf mọ́ wọ̀rí ní tó fẹ́ lónìí ó padà sọ fún wọn ó wà pé tẹ́ ẹ máa ń tẹ́ ẹ ṣe fún lágbájá ìyẹn lọ́lọ́run fi kí tẹ̀ gbóyìn lọ́rí bàbá pé mọ́ wọ̀rí orí ló jẹ̀lẹ̀ náà ọba tó mọnú tó mọ̀ta tó mọ bí tí nǹkan ó ẹ́ǹdì sí ó ṣe pé ń jọ tó bá fẹ́ sàánú yàn kò sẹ́yìn kankan tó mọbi tó lè gbà wá kọ́dọ̀ lè gbà wá òun náà ń pè ní àlọ́pìf tẹwárí ẹni tí ó bá wá mọ àlọ́pìf tó bá wá lò ọ̀sẹ̀ tó wá kọ́ mọ̀ ní wípé ẹ wà wọn tí wọ́n kọ́ dákọ̀ ni nǹkan lè wọnú kí wọ́n mọ̀ nǹkan lè fúyẹ́ kó mọ̀ tó di nǹkan lè smooth kó mọ̀ lè ra ọ̀rà bó ṣe wà ìfún ẹni pé gbogbo nǹkan tó ń ṣe pátápátá tí wò observe ọlọ́run bá mọ̀ yìí pẹ̀lú mímọ̀ rẹ̀ ló wàá sọ fún pẹ́tọ̀ ìwọ mọ̀ pé kò sọ́nà gbà tí òfin lè sọ orí kan alábínú kọ̀bírò òde kí ẹ̀ máa mọ̀ pé dáadáa èèyàn ń ṣe ní aburú èèyàn ń ṣe ní ọlọ́run bá mọ̀ ọlọ́run bá mẹ́ni tó ṣe wípé òun ó pààyàn ni yóò lóhun ó sógun owó tó bá wá pààyàn tó ṣe tán yóò sì máa parọ́ fáwọn èèyàn wípé ọlọ́run ló ṣe ẹ̀kọ́bọ̀ tó ọlọ́run ọba mọ̀ kọ́lọ̀ má ti fẹ́ ṣe dáadáa tó fẹ́ ṣe lóṣù rẹ̀ pẹ̀lú ẹ̀dá pẹ̀lẹ́pẹ̀lẹ́ rẹ̀ gbogbo tọ́lọ́wọ́ bá ń ṣe fún wa sí gbogbo òfurasí bá a ṣe ń sùn bá a ṣe ń jí bá a ṣe ń sọ̀rọ̀ bá a ṣe ń rìn lóṣù tó bá fi lè yọlẹ̀ nǹkan tán ibi tẹ́dà ànábi ádámù tó kalẹ̀ sí òun ni ò lágbára rárá òun ni ò jámọ̀ kankan rárá níbi sọ̀rọ̀ ó ní ọmọ ànábì Adam tálíkà ìdarí ó wà helpless nǹkan mẹ́fà lọ́mọ ànábì Adam fi wà helpless ó wà helpless àkọ́kọ́ ni pé ọmọ ànábì Adam sí ìka ìwà ìwà matumul ajal níjọ́ tí ó kú kò mọ̀ ẹgbọ́n sẹ́ni tí ò ní kọ́ńtró tí ó fi mọ̀ bàtó òun kú akọ̀ lórí gbogbo tó wù kó mọ̀ kò mọ́jọ́ tó wọ́n kù ó wà rẹ́fúlẹ́sì maknúnulẹ̀ ìlà àìsàn tí ó ṣe ọlọ́run gbé pamọ́ sára rẹ̀ gbogbo wa bá ṣe jòkó ìgbà ọba bá àfẹ́kẹ́ sí tẹ́ẹ̀sì àjẹ́jẹ́ sí tẹ́ẹ̀sì ọgá gbogbo ìjẹ̀ lára àtẹ́ntàrùkú lálàájá àtẹ́ntàrùkú lálàájá àtẹ́ntàrùkú mahfuzul amal iṣẹ́ rẹ̀ tí ń ṣe ọlọ́ọ̀bá kí pẹ̀lú bẹ̀ lórí òun ni tí ó já sí tọ́rí tó wáyé ẹ̀yẹ sí tí ò jámọ̀ kankan tó olémùhùn bá kọ̀ insect kékeré idán ẹ̀fán ó lè kó sùtàbà ẹgbọ́ insect kékeré bóòsí máa ṣe kàrámọ̀ tó bá ah, ẹ̀fán wọ́n ní ẹ̀fọn jẹ́ ní malaria wọ́n ní a ah, pẹ́ẹ́pẹ́ẹ́ ẹwẹ̀ ẹ̀fọn sóhùn hmm. tọ̀ sí ìwé ẹni tọ́nà bá lè fi malaria pa tó ní ìjà fífi fún apá ẹ̀ka jẹ̀fọn sí hmm? èyí òun wa tẹ̀ tó wá tóbi tó lémú àlùbákọ̀ wàtàtúlùú àṣàrẹ̀kọ̀ tàtúlù òṣàrẹ̀kọ̀ tí wọ́n ní ó mú mi omi chókè ó fi kú àbí ẹ̀gbọ́n kí káàkùn sí ìyàn náà ọ̀rìn tó tóbi náà wọ́n ọlọ́wọ́ mi lóbi láì wọ́n sì dára wọ́n lè kápítà sí lórí kú lórí sí for the fact wípé gbogbo wa amúmi látijọ́ tán ti bí wa dìgbà tá a dì lónìí ẹni tó pé forty ni ẹni tó pé fifty ẹni tó pé pé omi ò wá chókè tó o fi kú ló sọ ọlọ́run nígbà tó bá yẹ kó omi bá lè chókè yàn kéèyàn kú sábà ló bàbá mu mi. ṣètúlù òṣàrkà á ti kẹfọ gáńtẹ ní kọ́lá ìmọ̀ ìṣọ̀kan wà lẹ́wọ̀n lọ́sùn ló ti kú ẹ̀mà bí wọ́n wá kì í báyìí àwọn tó ń kú náà ló ń kú náà nù. ó mú fún báyìí láti ṣe kọ́ kọ́ ẹ̀ máa lọ́dọ̀ tútù. ṣé wíyàn lakọ wá ṣeéṣe security ọ̀ràn ibi tó mọ ẹ̀dá ànádáadá ń wá ya tó ya tó yà sí wọ̀tún tínúhu al'arkọ̀ kó láàgùn lásán yóò jẹ́ máa kó láàgùn yóò jẹ́ máa yóò sì láàgùn tẹ̀sọ́jọ́ pàá

wàláhì ìtẹ́lómi ò fi rí ìyàwó ọ̀nà ìtẹ́lómi ò fi rí iṣẹ́ ọ̀nà ìtẹ́lómi ò fi lè wà láàrin àwọn èèyàn ọ̀nà láti rìn báyìí sọ ibi tẹ́nìkan bá tí wọ́n ń parí pé ìwọ̀n olówó ní ìlọ́lọ́wọ́ òfin ṣeré fún wọn ní kéwọ́ ní bójú ọjọ́ olóhùn òní àà ó lé dúpẹ́ rẹ̀ òun lẹ́ti rí pé ń gbàtọ́ lọ́wọ́ bó sọ̀rọ̀ ìgẹ̀ra rẹ̀ fún wa ọ̀nà méjì tó ti sọ ó kí ròyìn rẹ̀ méjì sí ó sì ìròyìn ẹ̀dá méjì sí wà ń ta ó dùn ní ìmọ̀tàlá ìlà tó sọ ha ọ̀nà pé ìnà ìsànà lábẹ̀ lómún kàfàrà wà ń ta ó dùn ní ìmọ̀tàlá ìlà tó sọ ha ìnà rọ̀bákà لغفور رحيم pẹ́ bá ní kẹ́ máa kàbẹ̀rẹ̀ ọlọ́run ẹ̀ lè kàákan amáwọn ènìyàn kọ̀ wò lábọ̀ lúmù alábòsí ńláńlá ni aláìmoore ńláńlá ni torí pé òun kọ ìbẹ̀ẹ̀ra tí bá ń wá nìkan ní máa ń wà lọ́kẹ̀ á gbàgbé èyí ń lò tí tí ń ti ọlọ́run ọbọ̀ wà mú pẹ̀lú àìmòrè rẹ̀ ọlọ́run wájẹ́ gàfúrò ọ̀rọ̀ ṣe lẹ́yìn ọ̀dọ́ sàbójúkú òfin sáńgá òtòkè tọ́ ẹ̀dá kò jọ náà the next ten minutes kókó sáǹtọ́ ní márùn fàtúlà aláàlímọ̀ ọlọ́run ọba bí àyà ti rí àlùmọ̀ṣùkúdà àwọn áyà rẹ̀ tá ń rí ọlọ́run sọ̀rọ̀ pé abdul àyà للمؤمنين وفي أنفسكم فلا تسلم ìmójútó ọlọ́run bá fún wa ti pọ̀ jù wàláhì ètò ètò ẹ̀dá ti tò jù ọlọ́run bá ti máa ń ṣe nǹkan ẹ̀ wàláhì kò lẹ́yìn tó gbọ́dọ̀ tún sọ́dí ti sáyẹ́ǹsì ń wí tó sì wà establish ó yẹ kí máa ń yàn lé fún ni àmọ́ àwọn táwọn fẹ́ẹ́ di kejì rí ilé ọlọ́run rí bẹ́ẹ̀rẹ̀ question tó yẹ kó fi bẹ̀rẹ̀ yóò ṣe bí pé ẹ̀rọ̀gbà ojú tẹ̀sí máa ń ọyàn tó mọ tán bá bí ó mú ọlọ́run ní tìjẹ́ kó tí máa tẹ̀ àgbà tọmọ yẹn bá tó ó má buwé gland yóò ti máa tẹ̀ yóò ti máa wú yóò ti máa wú yóò máa wú but kó tó di pé ní kí jà nílẹ̀ ó dìgbà tá a dárí ọmọ bá tọ́ sí bákanà bákà náà ibi tí ọmọ ti jáde láì ẹbà lè bákà right kan òun yóò jẹ́ trídà fún òmù oxytocin sọ́yá jẹ́ kíníkì máa bọ̀ á kíníkì ẹ máa bọ̀ pé ọmọ ẹ ti dé ẹgbẹ́ ọgbà igbó ẹgbẹ́ nílé ìrẹsẹ̀ ìṣẹ́ fún ààrẹ yìí ọlọ́run ọba ó ti mójútó wájú wàláhì ó mójútó wájú àti a ṣe

ẹni tó wù tí kò mọ ọlọ́run rẹ̀ ni ó dẹ̀mọ̀ wá nǹkan mi ntọ́lọ́run bá ń jẹ ẹgbọ́n ntọ́lọ́run bá ń jẹ ó ti tọ́ pa nǹkan á ká á sì gbọ́ nígbà mí ń bẹ ẹgbẹ́ yóò bá jòkó Kùránì gbọ́ yé wàá ló fẹ́ ní ọlọ́run wàá sì fàbùkù kan. ẹgbọ́n bẹ́ẹ̀ ni lórí ìṣọ̀rọ̀ ọba ti rin ẹ ìtumọ̀ owó lédè yorùbá ó rọrùn bọ̀tí bọ́yá tó fẹ́ sọ bọ́lá ọba àlùbákò nù bọ̀kẹ́lẹ́ sí ìrìn àlùbákò ìdáni ìbọ̀lá àlùbákò náà lè tu ẹni wọ àti àlùbákò nù pàlẹ́ ìtàjú mẹ́ta jẹ ìwọ ọlọ́run ọba ló wọnú láti ó wọnú débi pé èèyàn ò lè mọ̀ ọ́ tán nǹkan kan ò wọnú ju ọ̀nà áńkà zọ́ọ̀hìn ìwọ ọlọ́run bá ló hàn ló wà lókè gbogbo nǹkan pàlẹ́ ìṣàfọ́ kọkàṣẹ́ ìgbẹ́kan ò sí lókè rẹ̀ ẹgbọ́n tán bá ní ọlọ́run bá ní zọ́ọ̀hìn pàlẹ́ ìṣàfọ́ kọ̀ọ̀hún nǹkan kò sí lókè tí ẹ gbọ́ mi yé nǹkan kò sí lókè sẹ́ni tó bá sọ pé ọlọ́run bá bá bẹ pẹ̀lú wa pẹ̀lú dáàtẹ̀ nǹkan ti wà lókè báwọn kéèyàn ní ọlọ́run ọba nífin ń bẹ pẹ̀lú wa báyìí pẹ̀lú záàkì dàbí ìdèyí tó kọ̀ lẹ́sìn pé ìmọ̀ ọlọ́run ọba ojú ìlú rẹ̀ ní kọ̀ ah tó bá fi lè wà ń bẹ ìtumọ̀ tó wà lápò mi. èmi mo wá gbé sápò báyìí. yẹ̀ sí pàlẹ́ńsà fọ́kọ́tà jẹ́ ikọ̀ rẹ̀ jù bó bá ti sọ fọ́lọ́wọ́ bá bẹ pẹ̀lú wa pẹ̀lú ẹni bọ́dì ìtumọ̀ pé wà ní sálángà mi náà ọba lọ́wọ́n bá bá ń bẹ pẹ̀lú wa pẹ̀lú báńkì ẹ̀ ìtumọ̀ rẹ̀ ní wípé ọlọ́wọ́n ọba ń lọ ó wà ní sọ́kàwé bẹ́ẹ̀ni hmm? ibi tẹ́sí wà lọ́pọ̀ ìtumọ̀ yẹn ò correct ẹni tó wá sọ tó fún òfẹ́ pọ́n lọ́wọ́ ọba lé ni ó yẹ ẹ̀yẹ lọ́nà tó ló fi yẹ̀yẹ́ ẹni kí n sọ ní situation méjì tábà fẹ́ pọ́n yẹn lé tani ah, àwọ̀lẹ́ ọba náà president náà ó tóbi ó gbọ́n ọlá rẹ̀ pọ̀ èwo ni ó pọ̀ lẹ́nu méjì tí mo fẹ́ sọ yìí wípé pírẹ́sidẹ́ǹtì wa ní nàìjíríà ó ní láti wà ní táǹkẹ̀ kó tó mọ tí ó ń lọ ń táǹkẹ̀ ọ̀kanù àbí pírẹ́sidẹ́ǹtì wa ní nàìjíríà ó wà lábùjá àmọ́ kò ṣe tó ń lọ ń táǹkẹ̀ tí ó mọ̀ èwo ló pọ́nlé èwo ló bù yìí fún ibi pé èèyàn pé kó tó pé yóò mọ̀ tí lọ́mìkan ó gbọ́dọ̀ wá mẹ́ báyìí àti pé ìwé pé gbogbo bí tó kó wà kọ́ ó mọ̀ tí lọ́mẹ́ ìkejì ní ìkejì ní ní àà kò ní láti wà mẹ́ kó tó mọ̀ tí lọ ó ní ẹni tó bá ti kún láti débẹ̀ kó tó mọ̀ tí lọ bí ní àtẹ náà ṣe rí ni ó já wálẹ̀ ni ó já wálẹ̀ ni ó gbé sókè ẹ̀sìnmọ́jìkẹ́nì kankan tàn wá àwọn kan ni wọ́n gbèrú bìlífù ní wà ní àwọn mùsùlùmí torí pé wọ́n rò pé àwọn fẹ́ fọ́lọ́ ọba ní ṣùgbọ́n wọ́n jáwọ́ làwọn wálẹ̀ kìí ṣe bẹ́ẹ̀ ni bìlífù àwọn mùsùlùmí ṣe rí ibi tẹ́sì mọ̀ ní. bẹ́ẹ̀ ni bí ọlọ́wọ́ bá wà láti ẹbí rẹ̀ ìmọ̀ rẹ̀ wà lẹ́bí rẹ̀ kò sí ibi tí màá rí òde kò sí ibi tí ó mà kò mà kò sí ibi. àmọ́ pé ó wà pẹ̀lú wa báyìí báyìí ó wà pẹ̀lú wa táà ń wí ni pé ìmọ̀ rẹ̀ wà pẹ̀lú wa. sẹ́yìn tẹ́ ẹ bá lọ wà pẹ̀lú wa lẹ́ bá ń sọ ẹ̀yìn ó lè ṣe yóò ta kò òkè tó báyìí pé lóòótọ́ bá wà pẹ̀lú wa báyìí tó gbogbo ẹ̀ ló wá kí ló dé tẹ́ lánàá bí ṣe ìṣúra wọlé mìíràn jù sáré ló lọ bá tó kò sí yàrá ànábì ah, ah. Ah, bá pé lóòótọ́ ó bá ń bẹ pẹ̀lú wa kí lánàá bí ṣe ìṣúra wọlé mìíràn jù tó kò sí yàrá ànábì

òkè ló wà tó ọ̀rọ̀ òkè táwọn yìí òkè yìí ó bẹ̀rẹ̀ láti orí ibi tó ga jọ lọ tó wá ń lọ ó wá níbi táwọn mọ̀láìkà wa ẹ̀ẹ́n ó níbi táwọn mọ̀láìkà wa tó wá sọ̀rọ̀ ó níbi tí kí ni tó dá tó múta ha wa lẹ́yìn tó múta ó níbi táwọn ìjọ́nà wa ẹ̀ẹ́n lẹ́yìn àjọ́nà ó níbi táwọn aláṣí wa ẹ̀ẹ́n ọ̀rọ̀ ọ̀bá kí ẹni tó dáǹsọ ni pé bá wà nù sọ́mọ̀ pé báyìí wọ́n jọ sọ́sọ́ no ìkẹ́kọ̀ọ́ jọ òkè gbogbo wa sí ìtakan òsí lókè àmọ́ kò tí ó ara orí tó wá ti fẹ́ da rẹ̀ wá ni pé ǹjẹ́ ẹ mọ̀ pé lásán ń wò distance ni láàrin yẹn kiri tó rùn wá bí millions of boya miles àbí kilometers àmọ́ tó òun ò tí ìgbèrè ọlọ́run bá ti wà lókè ogun tó dá àmọ́ ọlọ́run wá lóun wá súnmọ́ ju ká sọ ọ̀rọ̀ rẹ̀ hmm. ìtumọ̀ ẹ̀ ni pé tí mo bá ní kí n ṣe pé distance nígbà tí ṣe ìsúnmọ́ àti ní jẹ agbára tí ò ká

ẹkùn èyí ò là kí dà sí gbogbo mùsùlùmí ní pé ọlọ́run ọba mọ gbogbo nǹkan tí ó ń ṣẹlẹ̀ àmọ́ ó wá àbọ̀ gbogbo tó wà nǹkan kánú tó dá kòkó sí mi kò sì yẹ nǹkan kánú tó dá òun náà lẹ́sìn fi rí gbogbo wa náà kí ló dé ẹ̀ máa wo bọ́kàn wá sí máa rí níjọ́ ọba ti fẹ́ bẹ́ẹ̀ lọ́ọ̀bù lọ́kàn wá ń lọ báyìí ṣe ní hmm? ìjọba ṣe bẹ̀rẹ̀ ya Allah Allah sì sọ Allah sọ fún ànábì náà sọlọ́lá àlùsẹ́lẹ̀ ànábì ń fẹ́ ti bẹ́sùn lùmá bí Allah sọ pé ó wà níbi káàkiri ojú tó mọ tó ti kàábà Allah kọ́ ní àrọ́ àkọlùbà wẹ́ẹ̀jì ní káfí sàmá àdìgbò sàṣẹ tọ́nù ojú ìṣàn tó ọlọ́run kàábà kí ni ìtumọ̀ taqalluba wajhika fi sàmà tí ò bá sí nǹkan kan ní sàmà kìí ṣe ń tàà ń wí ni pé inú sánmà lọ́n wa sánmà làlìjẹ́nà wa sánmà làláràṣí wa sánmà ni màláíkà wa abọ́ọ̀bù gbogbo ẹ̀dá ibi tẹ́ ẹ̀dá bá parí sí ọlọ́run lọ́wọ́ pàlẹ́ńtà fọ́ọ́kọ́ pàṣẹ lè wà nílẹ̀ ọjọ́ ti lè wà nílẹ̀ fọ́ọ́kọ̀ yìí ṣe ìmọ̀ mi àbákẹ́ ètò pé ìmọ̀ rẹ̀ ò sí nìkan kò síbi tí màá rẹ̀ ò dé èyí jẹ́ alákọ̀ọ́kọ́ kejì ó ní wípé tá sọ pé ẹwà wọn ayé alánàbì ìsá Ìgbé nìsù, a ní ọlọ́sọ fún pé àwọn màláíkà òun táwójú ìmàláíkà tù, wà rúrù ilẹ̀ yìí àwọn màláíkà àti màlákòrò tó jẹ́ jìbìrì wọ́n á gbára gùnkè lọ sọ́dọ̀ rẹ̀ ìkíni ìjìlá ń ta fún mẹ́ wọ́n á gùnkè lọ sọ́dọ̀ rẹ̀ gbogbo ọ̀rọ̀ láti sọ pé ànábì ní ìta wọn ò pa ò wọn ò sì máa ń bá wọn rọ̀fà àwọn ìlẹ́yìn ọlọ́run bá gbé e lọ sọ́dọ̀ rẹ̀ ni gbogbo aláti mọ̀ wípé nígbà tàbí sọ́sọ́ àti ìṣọ́lù rẹ̀ ọba nẹ́bí ìdánsánmọ́ ìtumọ̀ ẹ̀ pé ọ̀nà báyìí ni ẹ́ òkè òkè òkè òkè òkè ọlọ́run bá wa kìí ṣe ní òkè tọ́ then lẹ́yìn wá àgbà náà ẹ̀dákùn ọ̀nà mẹ́ta lọ́lọ́wọ́n bá tó ń sọ̀rọ̀ ọmọ kùránì nípa pẹ̀gbò láti mọ iyì ọlọ́run tọ́lọ̀ tó wà máa kọ́dàrò lọ́hà akọ̀kọ̀dìrì mo fọ́lọ́wọ́n ọba níyì tó tó fún mo fún ọlọ́run ọba ní iyì tó wọn ò ká kún wọn ò ká kún ṣe rí gbogbo àwọn àpọ́nlé tọ́lọ́run ọba bá fẹ́ dá ọlọ́run tó fún mùsùlùmí gbogbo bí tápọ́nlé yẹn ti wá náà ní ìmọ̀ ọlọ́run ìmọ̀ tọ́lọ́run ọba fún ṣẹwàá ní ìmọ̀ tọ́lọ́run fún àpọ́nlé ló ṣe fún kìí ṣe pé kó fi ṣe jìràjìrà sọ́lọ́run ọdún òun fẹ́ kan rí ṣe ó ṣe fún onímọ̀ yẹn kó mọ iyì rẹ̀ kó tẹ̀rí bàtọ̀ ó ṣe fún onímọ̀ yẹn kó mọ òkè fún wọn òun lẹ́ẹ̀fì rí i pé anybody tó bá ti jẹ́ onímọ̀ bóyá ní mẹ́sìn àbójá àfa ibi tápọ̀nlé rẹ̀ ti wá náà ní tọ́lọ́wọ́n ọba fún onímọ̀ irú ẹni ìyẹn títí ẹ̀ ní ó wọ́ sí jù tàbá ìfẹ́ kó òun ló yẹ kó fẹ̀ kan mọ tọ́lọ́wọ́n bá ní ká ṣe ó sì mọ ìyọ náà níjọ́ tó gbọ́dọ̀ rẹ̀ lágbóró bá ti ń wá. ẹni tó bá ti já àfáà méjìlá àfáà o alẹ́ ilmu billah wal ilmu bi amrillah èèyàn mọ ọlọ́run ó sì mọ̀ ròyìn rẹ̀ ẹ́ bí pọ́lọ́wọ́ ọba wá ń so oore fún oore ìmọ̀ Orí ẹ̀sìn oore pọ́lọ́wọ́ bá ń fi nǹkan hàn ó wà hmm? àmọ́ kàn tó bá mọ̀ ni o àwọn màláíkà bọ́lọ́wọ́ ọba ti fẹ́ràn àwọn tó tí wọ́n ń sin lọ́wọ́n ọba tó tó tóbi lọ́dọ̀ ọlọ́run tó ẹgbọ́n tó lọ́wọ́n ọba wí o ọlọ́run láwọn màláíkà wọ̀hún min khashiyatihi mushfiqun níbi tó tí wọ́n páyọ̀ ọlọ́run ọba kó ẹ̀rù ń bà wọ́n aláìkà tí ò ní náà tàbíjánà tí ó wọ́ ẹ́n tó gbọ́ lọ́wọ́ bá kẹ̀kẹ́ dáa pé yóò mọ̀ sí wọn ni tó wọ́n fún ọlọ́run kan ẹ̀rù ń bà wọ́n ọlọ́run wa ni wà máa ń yàpò nínú hùm aláìkà tẹ́ rí ẹni tó bá tó bá sọ nínú wọn pé òun lọ lọ́run yàtọ̀ sọ́lọ́ òun ó fi àjẹ́ aláìkà tọ́lọ̀ fẹ́ràn nù ibo la ti rí kán lẹ́nìkan já pa àyínwá ńláyà sọ́lọ́run bọ́lọ́run bọ́lọ̀ tó ní tó bá ṣe máa pọ̀ láàrẹ àwọn àti láwọn ọ̀rọ̀ ní ẹ̀rù ìwà kèfèrí ni ìwà kèfèrí ni then nǹkan tí mùsùlùmí bá ti jẹ́ nǹkan tá bá ti dì wàláhì gbéyàn bá lagídí jù bẹ́ẹ̀ lọ bọ́lọ́run bá ti ní fún kankan ní fún kí gbogbo yín tó ẹ̀ bá tún jọ ẹ̀ bá pa gbogbo ìyẹn lé ayé ẹ̀ èyí máa ń sọ ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ńlọrin tí wọ́n lẹ́nìkan rí gírí ẹnìkan nìkan kú yẹ kó máa ṣẹlẹ̀ lọ́dọ̀ àwọn àfa àmọ́ àwọn àfa náà wọ́n ti kó lórí ìlànà ọlọ́run wọ́n parọ́ fúnra wa wọ́n kàn ń wé láwà nítorí pé kí yá àfa àfi kù ní. nígbà táwọn àlékún gbà kan tán láwọn ọmọ bàdó kan máa ń lọ nípa àwọn ẹgbẹ̀rún nípa báwa nípa gbọ́ bàdó gbà kan nígbà tó pé wọ́n ṣe wọ́n bàdó fámìlì márùn-ún wọ́n já kíní kan èyí máa ń sọ fáwọn èèyàn mú ní òkè nígbà tó bá pa èèyàn márùn-ún tó jan odó mọ́ wọn lórí gbogbo fẹ́ lówó wọ́n ní gbogbo owó tó nínà nǹkan tó kún bọ̀ ká lóra tó bá fẹ́ ra tí a lè dàyẹ̀ lórí nípa. nígbà tó èèyàn bá lérò láti pa èèyàn mẹ́wàá nítorí tó fẹ́ kọ́lé sínú igbó tó bá fẹ́ kọ́lé sí vi lórí ní ó pa. nígbà tó ṣe pé bí ìsìnkú gbogbo gbogbo nítẹ̀yìn bá fẹ́ bí pé ọ̀fẹ́ pààyàn ní nígbẹ́ sọ́gbà bí gáréjì ọ̀fà àbí ọdún jí àrò ìbálò wá fẹ́ di akọ́lẹ́jì ó dẹ̀ palẹ̀ fún gbogbo ayé àwọn nǹkan kan yìí wọn mú nǹkan kan wá àǹtorí pé àwọn àfá àwọn onímọ̀fẹ́ kan mọ ọlọ́run wọ́n wá lọ lè túùsì nǹkan tó kéré sí wọn torí pé onímọ̀ ọmọ ọlọ́run náà ni ògùn fi jọ lójú ogun ogun ìran gbágbárí wọ́n gbé kìí kan gbágbárí kí lágbárí wá ń ṣe tó wáyé tó dẹ̀ bá ní ibi sàárè ìtànsí òkú sí ilé ẹkú ojú mẹ́jà rẹ̀ ọlọ́mà kò sọ wa kọlọ̀njà lè mọ̀ ọ́n tàbá wá mọ̀ ọ́tọ̀ etí mímọ̀ rẹ̀ mọ̀ ń mú wá pé ká sìn kọlọ̀njà lè sìn tàbá wá kókà sínú àwọn tí ó gbàdúrà lọ kókà sínú àwọn tí ó اللهم اغفر لنا من خشيتك كما تحول به بيننا وبين معصيتك ومن طاعتك ما تبلغنا به جنتك ومن يقين ما تهون به عليه حب الدنيا مكين اللهم بأسمائنا وصلنا قواتنا مع أحييتنا وجعل الوارث منا وجفانا على من ظلمنا وصلنا على من عادانا ولا تجعل مصيبتنا في ديننا اللهم لا تجعل الدنيا أكبر همنا ولا مبلغ علمنا ولا تسلط علينا من لا يخافك فينا ولا يرحمنا لك اسمك bàbá wa lọ́n tàlẹ̀kùn orin yìí bẹ̀ṣẹ̀ wájú kó ti wà tẹ́ sọ pé bóyá àkébẹ̀ ni pé bàbá láǹgbà àtàkẹ́ ọlọ́n tàlẹ̀kùn orin ọlọ́n bá yín tó yóò ṣe orí ayé àti tọ̀rọ̀ fún yín àwọn bàbá ìmáàmù náà táwọn náà wá tí wọ́n ti jẹ́ ọlọ́kùn tàlẹ̀kùn orin wọn àti gbogbo àwọn àpáàtàn bàbá bàtà ń jòkó náà nígbà tí mo ń kí àwọn Sheikh Abdallah ò tí ì dé mo kí yín lọ́tọ̀ lọ́n tàlẹ̀kùn orin ọlọ́run wa pẹ̀lú yín ìlú táńkẹ́ òní bàjẹ́ gbogbo àtàwọn abẹ́nà olóògbé náà bàjẹ́ orí orí ọlọ́run ti ṣe fún wa ọlọ́run já lè mọ́ bí ara táńkẹ́ fi fọ́lọ́run bá lò ní sábà pé òun ló akọmọ́ ní ìtúnà yìí orí sábà mọ́ tó gbogbo àtàwọn akọmọ́ ní ìtúnà ọlọ́run ti fún wa ọlọ́run máa ń ṣe tẹ́ tó bá akọmọ́ ní ìtàwọn sí ìdí ọlọ́run ti fún wa ọlọ́run ti bàlẹ́ fún wa ó ti wá lọ́kàn balẹ̀ orí ayé àti ìtàn ọlọ́run ti fún wa kí gbogbo àwọn àtàjù kó náà lọ́mọ ya ọlọ́run bó falẹ̀ kúrò fún wa Subhanakallahu wa bihamdika ashhadu an la ilaha illa anta Assalamu alaikum. Wa alaikum assalam wa rahmatullahi wa barakatuh. Àwọn ṣíkọ ní ẹ̀ka sí ọ̀nà mọ́sàbà wa tẹ̀lẹ̀kún dáadáa wọn. Àti ń gbádùn wọn látàrá. Àti ń gbádùn wọn lónìí náà. Ọlá àti ráyẹ̀ ráyẹ̀ kọ̀rọ̀ mọ́sàbà jẹ́ ká máa gbádùn wọn náà. A lè rí àti dúkìí àǹfààní púpọ̀ nínú àwọn kẹta bá wa sọ ìfọ́nàmbà aláàkọ́nàmọ́sára àjíkú ṣíkúta aláàkàní káwọn bàbá wa láǹgbà tó lọ àti ìwọ̀n púpọ̀ àwọn bàbá wa láǹgbà tó ń kẹ ṣe ètò ọlọ́mọsára fi ọ̀dá fún wọn nígbà tí àwọn ṣèkù wọn ti lẹ́kṣọ̀ lọ́wọ́ ni wọ́n wọlé àti pẹ̀lú àwọn bàbá wa tànà sí alájì láàrọ̀ àti àwọn bàbá wa fàjẹjẹ ọlọ́mọsára fi ọ̀dá fún gbogbo wọn bákan náà àwọn ọ̀rọ̀ àti ìmọ̀ mìíràn wọlé nígbà náà ọlọ́mọsára fi ọ̀dá fún nítorí ìnáwó tó pọ̀ láti kó ń ti ìgbẹ́gbọ́ tí ìfẹ̀yìn ìlà tó jẹ́ láàrin ìṣẹ́jú márùn tó lọ fún ìtàbà sí ọ̀dà fún wa àdẹ̀kí àwọn bàbá wa kọlífà ní kọlífà bùlẹ̀ lọ fún ìtàbà sí ọ̀dà fún wa àti gbogbo àwọn apá tó wọlé tí ó sì ti lọ fún ìtàbà sí ọ̀dà fún wa ẹ̀rọ̀kùn àwa dábá fẹ́ wọlé lọ kúrò ẹbí ká kí ká gbọ́ ìkéde yìí a jẹ́ kí báyìí nìkú a lọ kí òní báyìí ìgbẹ́ tí a tó lọ kí ìrìn afẹ́jẹ́ kí àwọn bàbá wa láǹgbà tó bá dúpẹ́ lọ́wọ́ àwọn jàmáà àwọn tí a pè àwọn ẹ̀sìn wọ́n sì dáhà lórí látàbí lọ àwọn bàbá bàbá tí a kò láti ní ìlú tí wọ́n sì jẹra ní pé ìgbẹ́ tó rí ìdíkẹ́sí ti hàn àwọn ọ̀pọ̀lọpọ̀ ló ti dìde àwọn tó ti ọ̀pọ̀ ọ̀lọ́pọ̀ lọ́gbà tó máa dúpẹ́ lọ́wọ́ wọn الصلاة على النبي الكريم الصلاة على النبي الكريم وعلى جوانا لا تكون جوانا wọ́n ní àsìkò oòrùn ó ti kó àwọn bàbá aláwọ̀ àwọn ìfì àkókò oòrùn ìfìrà ní àkọ́kọ́ ní àdúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run wọ́n ní àkọ́kọ́ ní àdúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run wọ́n ní kájá ọgbọ́n lẹ́ẹ̀kẹ́kẹ́ wọ́n ní kájá ọgbọ́n lẹ́ẹ̀kẹ́kẹ́ alhamdulillah rabbil alamin

Àdúpẹ́ fún àwọn bàbá wa. Àdúpẹ́ fún àwọn àfẹ́ wa, àwọn bàbá wa. Àwọn ológun lọ́lá. Àjà àbáríkà wọn. Àjà àbáríkà wọn. Àti ìjẹ́ ti pẹ́ ti pẹ́. Àjà àbáríkà wọn. Bàbá wa. Àjà àbáríkà wọn.

Àjọ̀dọ̀ gbogbo òṣèlú ìpátá lápapọ̀ ọ̀tàwà ìpòkúwà tó tó ti lọ.